Oluyole TV, entertainment headquarters. déédéé tí mo jí léèrè àdélébárí àrìnàkórè ntàjẹ là ń wá kọ elédùn àmọjà pàdé tí ó jẹ wá hmm. mo rò pé ọwọ́ sùnmí àdé ni àwọn tó ta bàtà yìí wọ́n ti gbà aládé ni yéé bá a bá wa lọ àwọn wèrè kan máa ń wà lọ́nà àwọn náà máa ń pè ní èbè sílápẹ́mẹ́ àti lápẹ́yọ́. ẹ̀gbọ́n rẹ̀. ah sídi pẹ̀lẹ́ tún hmm. ti bàbá mi wọ̀ kù kọ́ lè sì ń wọ̀ yìí. máa bẹ̀rẹ̀ ẹjọ́. nígbà bá mi mọ wọ sùn yìí ọlọ́run fún gbogbo. ó lọ ẹran fẹ́ràn ẹjọ́ nítorí bá fẹ́ sọ ni kó sọ èwo ni sùn ti bá ẹ wọ̀ kù sọ́ọ̀n wọ sùn ni. bá mi lọ́wọ́ sùn èkú. orí rẹ ló burú lọ́rùn rẹ. mo sọ àti tìjọ ogún rẹ. lọ́pọ̀ ará àdúgbò kan lọ rojọ́ fún wọn bóyá bá a ta bàbá ẹ lómi ni àbí irú béèrè òsì wo lọ. èmi ò wí pé ńgbà tẹ̀ ti jogún agbádá àwọn kò yẹ kẹ́ ẹ tún jogún bàtà bàbá mi ń lo bàtà yìí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n fi lò wọ́n sọ pé kí n lọ bá àwọn pọ́nísì rẹ̀ wá ní ìmọ̀ pẹ́yìn náà ó tu wọ̀. wẹ́wẹ́wẹ́ torí àìsí mi ìráyè rádà dábí mo ti wà yìí o mo ń lọ ibiṣẹ́ ni má fi tẹ̀ dánu dò tó ti yọ mi ìráyè ah. ẹgbẹ́ òsì. ibiṣẹ́ kí ni ṣé ẹ ti rí iṣẹ́ ni. irọ́ mi ti rí iṣẹ́ ẹ máa gbọ́ béèrè òsì mi ò lọ ibiṣẹ́ ni mo kàn dúdú ni mo ró dẹ́dẹ́ báyìí. èmi náà wò pé ṣé wàá wọṣọ Friday ǹjọ́ Monday ẹ̀gbọ́n mi láàárín èmi àti àjọmọ̀pẹ́ ẹ̀ ní sẹ́tẹ̀ẹ̀sì àwọn ọ̀rẹ́ yín tí wọ́n ń ṣiṣẹ́ ibẹ̀ lẹ̀ ń lọ. ṣé ń gbọ́ àmọ̀ràn bí ní ọ̀yọ́ nígbà tí wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ mo lọ ibẹ̀ ni mo lọ máa yàdọ̀ eléyìí tó ń ṣe mẹkáníkì eléyìí tó ń ṣe káfíńtà eléyìí tó ń ṣe wẹ́dà èyí tó ń ṣe rédíònì máa yàdọ̀ gbogbo wọn káàkiri supervisor máa lọ supervise wọn ní gbogbo ibi tó bá ti ń ṣe. ló ṣe rí báyìí ẹ supervise ẹ káàárọ̀ ẹ mọ̀ ẹ káàárọ̀ àwa nìyẹn. ọ̀dà tájù ọ̀dà tájù mo ní wá béèrè owó náà ni kẹ́ tó jáde ẹ jọ̀ọ́ àwọn nepa tí náà wọn fẹ́ já iná ìmí ìdẹ́fẹ́ kọ́ jáná lè ẹ jọ̀ọ́ ẹ tètè sanwó náà yín. ẹ wọ ẹ fọ àwọn nepa lẹ o tí wọn bá fẹ́ jáná ẹ jẹ́ kí wọ́n já jẹjẹjẹjẹ gan bí mo ṣe jáde mo gbàgbé kí n sọ fẹyìn gan ni hmm. mo ń jáde ni mo bá pàdé òjíṣẹ́ Ọlọ́run. lọ́dún náà ayé rán. ẹ wá ní kí wọ́n jáná. ẹ ẹ ojúṣe Ọlọ́run sọ pé iná ọ̀dọ̀ wa o wọ́n gbúdọ̀ já o mo ní kí ló dé wọ́n nítorí pé iná lílò wa ti pọ̀ jù ipa máa padà wọná ẹ sọ fún àwọn nípa kan jà ẹ bèrè lọ òun fúnra ẹ̀ gan ó mọ̀. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó jáná èmi ìnílà ìkọ́ jáná yìí ṣé mo pé iná yín nìkan kọ́ ló máa já ṣá iná yín nìkan kọ́ ló máa já. ẹ ẹ jáná tọ̀dọ̀ wa aláwàgùn dáná nulẹ̀ mọ́ ah, anything tó bá ti ní í ṣe pẹ̀lú náà mo ti yọwọ́ mi kó mẹ́rin. bọ̀dá mi kí wọ́n yọ ìmọ́lẹ̀ láyé wa. ìmọ́lẹ̀ pẹ̀lẹ́ àárọ̀ ọ̀sùn sọ́ọ̀bù adélèké. yọmọ ẹ má wọrí àyànjú rẹ̀. yanjú kí ni àlọ náà o. ẹ jọ̀ọ́ ẹ tètè bá mi bá wọn sọ̀rọ̀ o kò ní dáa kí wọ́n yọ iná yàrá yín nìkan o ẹ jọ̀ọ́ ṣe ti gbọ́ mà ẹ jọ̀ọ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ṣe gbọ́ ẹ ṣe mà. ẹ má wọrí àárín yín. ẹ wẹ àlọ náà ẹ yọ náà sáìdì ọ̀dọ̀ wa sọ ti yẹ yín àwa gan dáná lé ẹni tó bá ti ń lo náà ẹni náà ni bọ̀dá mi. kí ló sì tó dé bọ̀. kọ́mọ̀ jẹ́ pé iná òun ni ó ju òyìn pàtó rẹ̀ ti parọ́. sídi ó ní làkàyọ̀ lójú ẹni tó dúró náà ló ti bẹ̀rẹ̀ sí takò mi mò ń sọ fún yẹn pé a lóná èyí tó ń sọ fún mi ní ìsìn pé aládùn àpárọ̀. bòdà ọ̀run kí ni. láàárín èmi àti àmọ̀ eh. pé rọ́lẹ̀ parí ẹ̀sìn ń tẹ́ ẹsẹ̀ náà sìn jíjẹ wákè ni wọ́n ẹ múlẹ̀ ni. èmi múlẹ̀ bẹ́ẹ̀ ni. èmi múlẹ̀. Ah, gbogbo aládùúrà tọmọ ń kọjá wọ́n máa ń gbàdúrà ni kọ́ ló wọn tọ̀ mọ́lẹ̀ sàyé wa kọ́ tọ̀ mọ́lẹ̀ sàyé wa aládùúrà ti ń ṣe sọ pé kí wọ́n paná ayé wa. torí ọlọ́ àwọn tí wọ́n ta kándù wọ́n ti tán ládùúgbò ká lè dòlé náà dá. kádùn òdòlé àti lo kádùn tẹ́lẹ̀ àlọ́ náà. bọ̀dá mi ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe yí kọ̀ tẹ́mi lọ́rùn o kọ̀ tẹ́mi lọ́rùn èwo ni lórí ìbútẹ́ ẹ wá parọ́ bọ́ bá sọ̀ ah. kí ni ẹ lówó jẹ́ ẹ lówó. kí ló dé táwọn òbí yín àwọn òbí yín tán dà yín sí mi lọ́wọ́ gan-an ó yẹ kí wọ́n yín dànù ni. mo ní aládùn àníkà má lò ná. Hmm. Ah ẹ bá yín tẹ gaara ẹ̀ sí wọn níwọ̀n kó agbádá bá mi náà lẹ wọ. ìwọ ló mọ. ẹ wọ gba agbádá àwọn ẹ tún wọ bàtà. lọ sí interview ní orí rédíò àbórí tv kan lè mọ. ìlàbàdà sanni náà lẹ tún dé. ẹ sá ẹ bára yín lọ bí tẹ ẹ ń lọ. èmi ń lọ jàre. kẹrí nǹkan mú bọ̀ náà ní kókó. sídi <clears throat> ah. <laughs> ah, mò ń jáde lọ mo ṣe ń jáde lọ yìí ẹ bá mi tíra láti bá mi tẹ̀ bá kó lè bá mi wá ọbẹ̀ ńlá Mm, tẹ bá wá rí àwọn ẹja tẹlẹ yà sí kí yẹn jẹ alásìpọ̀ bàbá yín lọ bíṣẹ́. bíṣẹ́ kí ni owó kílẹ̀ fílẹ̀ jẹ́ yín mọ̀ sí. tọ́ba bí ọrí ìwọ mọ̀ sí mo ń lọ bíṣẹ́ ń tèmi. filabada sanni ẹ tún dé gbogbo tẹ ìwọlẹ yá. ẹjọ ló fẹ́ rò. ẹ gbà mí lọ́wọ́ ẹ̀gbọ́n mi wọ́n sì mú lábà alẹ́ pé òjíṣẹ́ ọlọ́run ní pé kí wọ́n yọ náà wá. Ah! mú lẹ̀rẹ̀ gbọ̀n mi. bó ń ṣe nìyẹn o wọ́n joyè alákàdá. pẹ̀lú sọmídìí lórí ibú gbogbo ọkọ lolúwa rẹ ló ti ṣe ibi àwọn ẹgbẹ́ olúwa rẹ bá ti ń gífà ìdíà tọpọ lolúwa rẹ ò sẹtù tọpọ lọ ti laná tọpọ lọ yìí frozen food tọpọ lọ ti di wàṣà wàṣà bíi wàṣà àṣà bó lè yóò ṣe fún ọ láìdí àti ọ participate nǹkan fẹ́ gangan. bàbá ṣe gbọ́n lé ọkọ náà láti gbọ́n lé àlè èyí tí mo fẹ́ yí èyí tí mo fẹ́ yí kí n yí kí n sùn ni o. nice idea nice idea lọ ọtẹ ọyọ ọtẹ ni ọyọ ọtẹ ni dodo. kọ̀wọ́ọ̀kì eléyìí tí mo fẹ́ fi gba ọwọ́ bẹ̀rẹ̀ sí ló tètè lẹ́ẹ̀kẹta ẹ̀ ní ìsìn ní apá mi lọ nǹkan sùn bí ẹyin ni. Ah. ẹ̀gbọ́n mi. Ah, àbúrò wa láwọn onílé bá ti gbọdọ̀. ẹ mọ ìdára yín láàmú eré ìdá ìfọwọ́ yí fárùn. ìfọwọ́ hmm. yí fárùn àbó òrí gbogbo orun ṣe mú gbogbo ẹ̀rẹ̀ orun gánkan ràn kankan mọ̀lẹ́ka ti bẹ́ẹ̀ di orun lẹ́ńdẹ́ mẹ́ta yìí kí n fàtí mọ́ náà yẹn ni. Hmm, wọ́n bá dé mi rẹ̀ ní bọ̀ sí balùwẹ̀ yóò rọ̀ mi sórí. ọ̀ sí kúkú sọ́ńdẹ̀já sọ́mọ ìgbà tí mo ti sanra lónìí ọ̀ sí kúkú sọ́ńdẹ̀já mo ti sanra tẹ̀ márùn-ún orí pọ̀ jágbára mi lọ ẹ dákun ẹ má ṣèmi látinú ẹ dákun ẹ má jẹ́ ń bọ́ìlì láti inú. nígbà tó ni. ká sanwó ná tá a sanwó ná kí ni wọ́n gborúkọ yìí yọ ọmọ. yọ ọmọ. ọ bẹ́ẹ̀ mi àtẹ̀gbọ́n mi sọ̀rọ̀ pé ká mú owó náà wá. ẹ sanwó náà. ẹ̀gbọ́n ní kò sówó lọ́wọ́ ọ̀hún sẹ́mi ní ìsìnkú sanwó ni ṣé ẹ fẹ́ kí orí kó dìrù ni bẹ́ẹ̀ ló yẹ ká ẹ sanwó. ibi owó náà tó wá san owó tí mo ti wà gbọ́kànlé mo ti gbà á owó tí mo lè san fowó náà nìsín mo ti lọ fi sanwó iye olórí ta fi ń para wọn làjà àwọn olówó kó wá sí i. iye olórí hmm orí òun náà lẹ ti gbé sínú òun tó òrùn ti yọ tán yìí. Ah! ìrántí gbé wọlé. ìrántí gbé wọlé òrùn ti yọ gbogbo rẹ̀ mo ti sọ fún yín pé ẹjẹ́ àmọ́ fi àdí àgbọn ká mọ̀ fi para àbí ká mú òróró ká gbàyàn ká mọ̀ fi para ẹni rọ. dákun ọmọ mọ́sán burúkú wa tí ò lè wọ́ọ̀kì wọ́n ràn wọ́n rán wo lọ ń sán gbòòrò ẹnu náà ìwọ náà lọ máa ń da gbogbo lúrúkọ ọmọ sápà iyọ̀ tààrà ó gbé sínú òjò òjò ti sàn yọ lọ ọ̀ ń tọ̀nù gbogbo nulẹ̀ upside down ọ̀ ń tọ̀ fún nulẹ̀ yìí o ọtọ funu lé láìsí bàbá tó. ṣé mi mọ wá ní ká ká ká ká mú owó ká lọ fi rò rí ni. ìwọ náà lọ mọ mọpsán burúkú wa òróró gbàrà tí pásítọ̀ sọ fún wa pé tá a bá fi para tán pọ́nrọ̀ ayé wo yìí padà sí dáadáa ó sì mú òfin lọ dín dòdò. ẹ̀mí bí ẹ̀ǹkò sóró tá a fi jẹun lọ́jọ́ náà mo fi fi dín dòdò kí ni kí ni. Hmm. ọ̀rọ̀ rẹ wá ẹ́ndì sí pé òróró gbàrà rẹ ò fi dín dòdò ní àwé. Hmm. kí n jẹ gbẹ̀ni ó dà pórí ń tí bá ń bọ̀ sọ̀rọ̀ yé mọ̀ sojú bá ń sinmi tí bá fẹ̀yìn kulẹ̀ wọ́n tí mo fi yàn ọ lẹ́nu tí mo sàn ní bàkàndì. ọmọ bìnú ẹrú náà òun náà ń gbọ́ kan òun gbóòórùn yín ta sánsán. ó dàbí ká máa fi mọ́gí indomie kan wà fi dín tọ́kì. Hmm, kọrí mẹ́mẹ́. Ah! kí náà ń dín tó wòrò. tọ́kì nù. Ah! ọmọ ń tẹ̀lé mi hmm. ọgbọ́n. sọ̀díìkì <laughs> ẹ̀gbọ́n mi. ọ̀ ń rẹ gan ni wọ́n mi ló bí ọ èyí sọmọ àlè àmọ́ sọmọ pé lórí ibú Pablo ni. Pablo ni ọjà. Ah, Pablo dín nǹkan kú. wọ́n àti èsì sọ lọ́rọ̀. àìsọ̀rọ̀ mo ti mọ táàsì bó ní ká ṣe ṣe. a lọ bẹ̀rẹ̀ yìí sí ẹ mọ̀ bá mi jà lójú rẹ̀ yóò dà sí yóò gbà kílà àbúrò rẹ̀ ṣe fún a fi hàn wọlé sí lára bí bá sì ti fún mi ń dàlẹ́ yín lọ́wọ́ mẹ́. ọ̀n ṣe plọ́tì bá a sì lọ lè tọrọ tọ́kì tó bá gbódìdí ẹyọ kan fọwọ́ àjà fún mi. ń dàlẹ́ yín lọ́wọ́. àwọn tá ló ti ń fi rárá àdá lọ́nà tálàgbà ya wèrè. bó bá ti dolóyún náà lẹ́mọ̀ rántí àgbà. tí wọn náà bẹ tó bá ti bi káwọn èèyàn san bíìlì inú ilé ìgbàlẹ̀ mọ́ rántí mi kí ó tó ṣe sọ pé ẹ̀gbọ́n mi ni kọ́ mọ́ gbọ́ bíìlì. a ah, dákun wọ́n jà fìjà sí o bí tọ́kì yóò sì dẹnu mi níbẹ̀ lọ́kàn. ọ yẹ já lọ bẹ bàbá ti dé bẹ fọ́ọ̀mù ni. ọgbọ́n ọgbọ́n sọdíkì bọ̀dà sọ́ni bọ̀dà sẹ́ni ẹ wá ìfọwọ́ yí ìsáàmúlẹ̀ bíi. pa ọ́. ọ̀yá àti tani ẹ lè ṣerú rẹ mọ́. orúkọ ti dàgbà. ẹ̀gbọ́n rẹ mọ jẹ́. ẹ ti ẹ̀gbọ́n mi. ẹ̀gbọ́n mọ jẹ́ jọ. ilé ayé ló ti bá mi. nígbà wo wà ń kọ. ilé ayé ló ti bá mi. bàbá ilé ayé ni kò sí dáṣẹ fún mi. èmi lọ bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mo sọ. máa dàrú ó gbọ́dọ̀ sí ọ̀la. Pablo ẹ wò ẹ sọ̀rọ̀ mi mo sọ. ẹ lu ọ̀pá. ẹ dùn mí kiri. èmi lọ fọwọ́ rẹ ní mọ́ọ̀nì. ẹyin mi ọjọ́ sí ọ. ẹgbà kí ni. n bọ̀ wí. ọ ẹ dẹ́gbọ̀n mi sọ ẹ̀jẹ̀ bá àdírẹ́sì dẹ́gbọ̀n mi sọ kí lẹ̀ bá mi sọ. ìwọ mo lè da òróró gbóná ní lórí. màá mú sọ kíkan lórí náà màá fi lù ọ. yàtọ̀ bẹ́ẹ̀. èmi náà bá wà. ẹ̀ ń bọ́dá ẹnjì kí lè bá mi sọ gan. àwọn ta ló ń bá sọ̀rọ̀. ẹ̀yin ni mò ń bá wí. èdè àbí. èdè ẹ̀yin náà. mo fọkàn sí kan kí lè wo. ọ̀gbẹ́ni ilé yín jìnnà. ilé tàyín tó jìnnà. níbẹ̀ pa ọ́. ẹ pàtàkì. àwọn ta ló ń bá sọ̀rọ̀. tí n bá gé ọ lẹ́yìn lórí ọmú. ẹ ti ilé wọn ṣàǹfààní wọn lè ọjà fi lẹ àbí kí lórí kí ni sọ olórí ọmọ mi ṣe yàrá yòlò yòlò yàrá ojoojúmọ́ lọ́dún ààyè alákàdá kan kò ráyé wá. Rádàrà dá òsì. Òsì tí ọ̀rá tó ń gbági. Àsìkò ọ̀rá rí bàrẹ̀ gan. Béèyàn bá ti lọ́rọ̀ ajé, yóò lé fún un láti dábì àmọ́. Àbí àgbà nìyẹn kì í sàtì kì í sàbí àmọ́. Rádàrà dá òsì. Kí n gbọ́ ọmọ pàṣẹ ọlọ́run orí ibú tọ́mọ bá wa dánwò náà rè. Kò mójú kò mọ́ra. Ṣé ìwé pa ni? Kò mọ́. Kí ni? ẹ bẹ́ẹ̀ ṣe ń nà mí tó ṣé pablo lòun ò rí mi ni. ṣé pablo lélẹ́yìí. ṣé mo wá kéré ni. filẹ̀ alágbàkó lélẹ́yìí alágbàkó gbáà ni kò mójú kò mọ́ra. àmọ́ kí wọ́n parọ́ kí ní dùn mí. yàtí ó dùn mí désàlẹ̀ ọkàn mi ni àkínní yìí. ìwà ẹni tí ò ní padà sábẹ́ amọ̀ ìwà tó wù yìí. ìwà abiyamọ tó wù abiyamọ tí ó gbọ́mọ rẹ̀ lẹ̀ tọmọ sì ń ké instead kọ́ fún lọ́mú ó sì gbé kà sí lẹ́nu. definition àbí àgbà ló mú lẹ́nu àbí àgbà gbà ni tí ẹ yọ yẹ ni yọ yẹ ṣubú. ọlọ́run wọlá pé bá a ṣe lọ́hùn kọjọ àtẹnujẹ kọjọ nǹkan kan lábá lọ kọjọ pé kó fún àtọ kíkà ìpanu. Mm, bẹ́ẹ̀ ni. kò sì já àṣìfù ìwé mu wa kò ní àṣìfù ìmọ̀ ẹ̀. kò ní àṣìfù ẹ̀ rọ́bìsì. àmọ́ tí mo pàrọ̀ fún ọ. wà á gbádùn ń ṣe yàrá yòlò. nọ́ọ̀sàràǹtì ni wà tó kù nọ́ọ̀sàràǹtì ni ìrẹ̀tẹ̀ níbàjẹ́ ọkàn mi ẹ̀ bá para rẹ̀. Mm. ẹni tó bá sì wúrú wà báwọn àwọn tí wọ́n mú kàmọ́kàn Ah, ẹ̀gbọ́n mi oògùn owó ló ṣe èèyàn ní sóògùn owó yọmọ dín tọkí. Ah, irọ́ o kò lè jẹ́ oògùn oògùn owó mọ̀ pọ̀ àwọn frosta ni ẹni tí ìlú ọbì kankan ti ń gbénu ilé pawó inú ilé ní ọwọ́ pẹ̀lú láptọ̀pù ní gbogbo ìgbà tí ò ti máa ti ṣe ṣe. wọ́n ti máa ń tẹ̀ karùn-ún. ayọ̀ wà jáde síta ayọ̀ mọ̀kúnra rẹ̀ lọ́mọ ológun ṣé ògo tí wàá tu ọmọ ìyàbọ̀ rẹ̀. irú wọn ni wọ́n máa ń pè ayé ò lè fẹ́ni tó bá gbọ́n. Hmm. nígbà bá lówó lọ́wọ́ ní sèyí fives ni wọ́n mọ̀ play. ìwọ ni wọ́n play nù wọn. Ah. ọkọ̀ suku <laughs> ọkọ̀ suku mako lọ́wọ́ bá ọ̀sáwọlé. torí rẹ̀ mo ní yún ni wọ́n mọ̀ ń sè rọ́bìsì. Ah, tó bá ọdún sí mi máa gbà yàrá. ọ sọ ṣiṣẹ́ ṣiṣẹ́ dàbí ọ̀lẹ́ èwo ah, ló sì gan-an àwọn ọmọdé náà lé ní ọmọdé tọ́kí lọ́la àwọn ọmọdé ìjà lọ́la ọwọ àmọ ọmọ yọwọ àmọ ọdẹ tí wọn máa rópin tìrín. tó máa ń bí mi nú ni yọwọ àtún fi kọrí sí tọkí nǹkó tó kó tó ṣe tán. màgí ndómìnì máa ń tí ó bá ṣe pé nǹkan tó dojú délẹ̀ fólúwa rẹ̀ tó ní lárí jù wà lọ tẹ́lẹ̀ ni. àmọ́ ṣe bá parọ́ fún ọ ṣe bá parọ́ fún ọ kó lè bá mọ̀ pé nítorí ṣe dùn mẹ́ mo fẹ́ di ìka promoter bàbá ah. ìka mo fẹ́ ṣèkà fún. ẹ̀gbọ́n mi hm? ìka rẹ̀ ti jojú ìka yóò wò kìrìkà. Ah, tí ọba wo kìrìkà ní dẹ́yìn lẹ́yìn rẹ̀ yóò di ọ̀tá dìsáínà òkìrìkà ní ọ̀wọ̀n káàkiri mọ̀sálẹ̀. ṣé wàá rí gbogbo síkìn tó ti jẹ yóò wá mọ̀ dúdú síkìn káàkiri. Hm. kó tiẹ̀ tó wá dúdú síkìn màá ní kí síkì kọ́kọ́ ṣe punishment fún ọkùnrin rẹ̀ náà ká máa kọ́nu rẹ̀. olórí ìbò wọn ń gbádùn ikọ̀ ń gbádùn yàrá yòlò ní ní ṣe yàrá yòlò ní ilé. gbogbo olùbàdà ti ń ṣe ojú tì máa kọ́ kárẹ̀. tẹ̀rí báwọn àwọn tó wá ṣiṣẹ́ wọn mọ́ṣẹ́ ṣe mọ́ òsì rọ́bìsì. ó ní nǹkan tí mo rẹ sọ fún ọ dákùn fún jẹbi láti rí ní ìta mi. ẹ̀gbọ́n mi yàá sí kò sí gúrú ní. Ah, ntọ́ ọmọ ọ̀pọ̀ ni o. kò sí nǹkan kan. ntọ́ ọmọ ọ̀pọ̀ ni o. ntọ́ ọmọ ọ̀pọ̀ ni o. mo fọkàn sí kí n rẹ̀ tẹ́lẹ̀. sórí bíbí pamídé ṣé mo pàrọ̀ fún ọ ọjọ́ tó kí lójú mi. ẹ̀gbọ́n mi hmm? yàtí ẹ ti ju ògùn fi ah. bí kí n yí yín láta. Ah, ọrùn mi tó gùn lòdì ọmọ rírì kúrì àti pé wò rírì rírì náà dáadáa ìwo lè bú ara ìfẹ̀rú rẹ o ẹ ti gbàgbé pé bàbá mi ló fẹ́ lọ dí ọ̀pẹ lọ́jọ́ sí tí kinní fi jábọ́ lù lójú. Ọlọ́run fọ̀run pé bàbá mi wọ́n ọmọ yìí gbàgbé tán ọba ìjọba. ọ̀sùnmi lè jẹ́ ẹ̀wò kò sí nǹkan kan tá a jẹ. sọ́wọ́ àbá nǹkan mìíràn sínú kúlà. ẹ̀yin àti ta ni hmm, kí ni ẹ̀wò ẹ fún mi lò jẹ ibi tí ń pa mí mọ́ fọkàn títọ́ kí òun tẹ́lẹ̀. kí ni dùn wọrin mi wà rárá. ojú kan náà. Hmm, wèrè ló dé lẹ́ẹ̀kejì sórí iná. táì alákòókò. ṣé end free ti wà níbà. nítorí mi ò ní fẹ́ ogun pé ìgbà tí mo pín owó tán ẹ lágbájá kan ló ṣẹ̀ṣẹ̀ wáá dé tàmẹ̀dù kan ló mi ò fẹ́ o. ẹ sì láti pé àti pé bíbó ẹ̀gbọ́n mi àwọn méjèèjì ò sí nílé bọ̀dá ọ̀sán ni bọ̀dá kan àti sàbà náà ẹ mi ní fóònù mi fẹ́ bọ̀dá ọ̀sán ni. ok fóònù tèmi àwọn fámìlì ẹ̀ wá ká ń pè wẹ́kọ̀ wẹ́rì ẹ̀ dọ́dọ̀ gbójú ẹ̀ kan àbọ̀dẹ̀ ó sí bọ̀dá pín nǹkan máa pín jàre. bọ̀dá ń ṣáájú ẹ ti ń bẹ ju tí mo ní kí sídìí ọbẹ̀rẹ̀ ewé láriwo ìyá gan ewé ni madam Tájù madam Tájù kí ló ṣẹlẹ̀ everybody everybody mo fẹ́ mi ò fẹ́ wàhálà everybody mo fẹ́ ogun ìkáwó lórí ìfẹsẹ̀jọlẹ̀ mi ò fẹ́ everybody kó wá síbí báyìí. Pablo àti pẹ́sà. ẹ fi ríṣì sí ẹ ní respect ẹ máa fi ríṣì sí ó ní Pablo ah ṣó easy tó bá easy ẹ rán ọ̀nà ẹ̀ náà. ríṣì ṣé rísí wà ní orúkọ rẹ àpẹẹlẹ ah, o èyàn elégùsì èmi ò mọ pé rísí wà ní orúkọ ẹ. kí ló máa ń ṣe yín náà fìlà yín bíi bíi bíi bíi kí ni ah, bẹ́ẹ̀ gbé jẹgbẹ mi lọ kẹsí dọgbẹ tẹsán. ẹ bá jọ sáàjẹ mi. àṣàgbọ́ mi ń bẹ̀ àṣàgbọ́ mi ń bẹ̀ kí ni sọlọ ní. kí ni sọlọ ní. ẹ̀rọ wọ́n rí ẹ̀ ẹ̀ ẹ̀ Pablo ṣé o ti ń sẹ́ni kọ́mílé láǹtà. bọ̀dá ń ta jù ẹ ní sùúrù. Ah. ẹ wò ṣẹ́gbọ̀n ti pèsè. bẹ́ẹ̀ ni sà àti pé àti pé. ṣé rí nǹkan tí fẹ́ sọ fún mi wà ọlọ́run ṣe orí kan fún mi orí ńlá mi understand mo ṣẹ̀ṣẹ̀ kọ́ ilé mi. aláwọ̀ ah! ṣe o. sẹ́ẹ̀rì o ẹ ṣe mọ̀ pé láyé yìí láti ìgbà tá a ti wà mí ẹ Pablo sọ wọn pé mo mọ̀ pé bíríkìlà ni ọ́ la níbi tí ó ń jò lọ́dọ̀ wa làṣẹ ń lọ wá àwọn bíríkìlà kiri láàánú kó wá bá wa di. mo lè tọ́jú. ó lọ bá yẹ kọ́ ní. Ah, ah. ọ̀rọ̀ ń pọ̀ àkọ́bí ilé wa nù. nígbà tẹ mú sísẹ dédé bẹ̀tẹ̀ bẹ̀sí ni máa sàn kọ́ ẹ mọ̀ kọ́ tí fẹ́ pè yín fún ṣé mo jẹ́ ìjẹ́ ah, bí eh. eh. ẹ má bínú gbàdá Pablo eh. ẹ má bínú. bàbá rìsì ẹ gbé wa débi tẹ fẹ́ gbé wa ẹ má bínú ẹ dárí ẹ̀gbọ́n mi ẹ dákun. nǹkan tí mò ń sọ ni pé ọmọ ògbó ti kọ́ ní báyìí àwọn tí mo ṣe kọ́ ilé yìí tó ní pé ariwo ilé ẹ̀kọ́ ti pọ̀ jù láìkì kí ló ṣẹlẹ̀ ẹ̀yin tó ń fẹ́ máa ṣe jèmi tí mo tí mo jíṣẹ́ jí àkọlé lọ gómìnà tí mo dẹ̀ máa ní ẹgbẹ́ nu burúkú yín sàn gómìnà tí mo dẹ̀ máa ní pẹ̀lú yín nìyẹn ṣé rí mo dẹ̀ máa ṣí ilé náà ṣé kí ni ti fẹ́ ṣí àwọn ọ̀rẹ́ mi olówó ọlọ́rọ̀ ló fẹ́ wà ẹ̀yin kan tí mò ń ṣe ní invite ni pé ṣé iṣẹ́ ti bá yín mu lè bí ẹgbẹ́ jù. Ah. Ah. ẹni sùn ẹyẹ gbọ́wọ́ wèrè kí ló ń ṣe yẹn jẹ́ ń sọ̀rọ̀ ah, iṣẹ́ bá yín mu lè bí ẹ̀gbin tẹ́ bá bó lówó ṣe olúwa kàn ní congratulations ó ti tán òun lẹ kígbe tí ìbọn fẹ́ pọ̀ ju ẹni tó kọ́lé lọ. Eh. ẹ máa bẹ́ mi lẹ́bẹ̀ẹ́ òsì. ibi àwọn àwọn nǹkan tó máa wà yín gan jẹ́ kò jó níṣẹ́ ni nǹkan tó ti decide okay mo máa fún yín ní owó máa fún yín two thousand two thousand mo dẹ̀ fẹ́ fún yín ní sùúrù o mo fẹ́ fi kún ìṣẹ́yìn ẹ̀yin tẹ bá níṣòro pínpín pátá mo mọ̀ nǹkan tó ń da yín lápò ṣẹlẹ̀ ẹ̀yìn especially ẹ̀yìn pé kò sígbà tẹ kọjá wájú mi òun ara yín mi mọ̀ nǹkan tó ń jọ bóyá ẹ fi àdín para ni bóyá ewu wò lẹ bóyá ewu lẹ lómi ò mọ̀ cream tẹ bá lọ lọ change ẹ kí ra cream gidi kó tó fi ṣe gbiná nìyẹn ah. Ah, ẹ ṣe ní ìwọ tó bá ń bá mi sójú ọfẹ sọ ní ìsìn máa ń gbẹnu báyìí nítorí pé ẹni máa ń yẹ kó gbé ṣáláńgá mi tó ah. mú kó fi ra pé ó máa rà lọ àbí kó fífọ à á fọ dáadáa lórí two thousand. so kí ni sórí ìwọ ogun kó máa fi èédú tó fi kun ẹnu ẹ kí ló máa lọ fi. tó wá jẹ́ pé àwọn NIN ni wọ́n rán ẹ wá jíṣẹ́ tán rẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé a fẹ́ gba pvc náà ni ẹjọ́ tó ń ròyìn ti pọ̀ jù ọgbẹ́ làpí dání torí tí wọ́n bá fẹ́ ya kíní àwọn tó bá fẹ́ ṣe nin àwọn ni wọ́n máa ń gbé kíní dání ya ẹni tó fẹ́ yà àbí sẹ́ńsọ̀ lẹ́fẹ́ ṣe. ẹni lọ́wọ́ gan. ẹ mo ní lọ́wọ́. àánú àyè kọ́tàjọ ni ṣe máa ń jáde ní kú lọ́wọ́ nìyẹn. gbogbo ọ̀nà tá a nìkan tán kí lẹ́mìí pé nin àbí. bọ̀dá ẹ má bínú ẹ jẹ́ ká ṣe pápá pàlẹ́ yẹn. ọ̀gá Pablo ṣé bẹ́ẹ̀ lẹ fẹ́ pín owó fún wa ni a sì ti dé bó lẹ ti fẹ́ fún wa lówó hundred bí àṣàṣe o sunday délé gùsì ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin ẹ kó owó tọ̀dọ̀ yín wá ẹja join ẹ mílẹ kásẹ̀ wàá plan ní life báwo la ṣe máa jẹun báwo la ṣe fẹ́ lè báwo la ṣe fẹ́ ṣe kí kókó. kókó ni kó òkó àbí kóbi kóbi. àbí kóbi kó. ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ àbí ó tún lẹ́nu bíi kòbíkò. Hmm. Ah, sórí yín pé sa. àwọn ta ni. Hmm. ẹ ẹ jọ kí lẹ́yìn fi láìpẹ́ yín rò gangan. kí lẹ́yìn bá wa sọ àbẹ̀ yìí ló yẹ ká kówó fún wa. èyí sẹ́yìn lẹ́nu omi ayé ti wá ni. àbí. omi ayé wo. ayin. ẹyin wèrè wo láì ṣe sọ́dọ̀ kan. èmi ni mo máa ń so oúnjẹ bí yóò bá gbowó mi èmi ló yẹ kí n gbowó sọ́wọ́ ẹ mú wọ́wọ́ yín wá. nice idea ẹ já fún one thousand kó lè bá fi dáná subscribe ọ̀sẹ̀ kan ní ká máa jẹun. mo subscribe. oúnjẹ ọ̀sẹ̀ kan. ẹ àwọn ọmọ yìí ó mà ní làákàyè ń bọ́ná ti rí yín náà o ẹ ẹ sẹ́sẹ́ rí pẹ́ ní làákàyè láàrin èmi àti yẹn ẹja rò lọ. ẹni wọn mọ mi ayé ṣé mo mú màá tẹ̀ ni àbí mo mu sí mi. àmọ́ ń tẹ̀ mu. ẹ mọ tèmi mu. ẹ dúná ẹ wo bẹ́ẹ̀ ṣe ń jà ọmọ ọ̀nà yín pín two thousand fún wa lórí pọ́kọ́lé ọ̀fẹ́ sílẹ̀ in advance ẹ wá ń jà sẹ́yìn tẹ́ jálákọ̀bí hmm. ẹ̀yìn tẹ́ jálákọ̀bí tẹ́ ju Pablo lọ. ẹ̀sìn wájú tẹ̀yìn wò sáré olúwa rẹ̀ òwò owó ọjọ́ ọ̀la kó tó wẹ tí ó tẹ̀lé. ẹ̀sìn ti sìn torí ó yẹ kí ẹ̀sìn tẹ̀yìn náà kó máa wo bí titi lọ hmm. só ti we are, have goalkeeper we have defender we have midfielder and we have striker. ṣé kípa ni wàá score. ó yẹ kólúwa rẹ̀ mọ̀ dáfá kọ́ mọ̀ wo wájú pé ta ni mo fẹ́ tẹ̀lé o kí mo tẹ̀lé àti. ṣé ẹ gbọ́ pé ẹ fa ṣé ẹ gbọ́ pé ẹ fa. ṣé ẹ mọ̀ fún yín mo regret pé mo tẹ̀lé yín o. mi gan regret pé mo tẹ̀lé yín ẹ̀yin tẹ̀ sí dáadé ẹ̀ mọ̀ bí mi. ẹ regret pé yín tẹ̀lé mi mm-hmm. mm. ẹ wọ gbóni. àgbà òṣìkà ni. so torí pé ẹ ní làákàyè kò yẹ kẹ́yìn ronú sáìsì yín sáìsì yín ó ṣerú nǹkan bàtà tẹ̀lé kọ́kọ́ ló kọ́lé èmi rò kó bí oúnjẹ bíríkìlà ni àbúrò abáyọ̀ kọ́lé àti lè tiẹ̀ gangan ni ẹ wá dé ibà ẹ̀yin méjèèjì wá ti dáadáa hmm. ẹ jọ o níbo lẹ́yìn fẹ́ gbégbé sí ayé yín gbà náà o kò torí kò yé mi báyìí. orí àpáta ni. orí hmm, àpáta àbórí hmm. ìgò. orí àpáta àpáta sóbi. sábẹ́ kùtà ló ń lọ ni. rárá o ti dán rè. ẹ ṣe ẹ ìdán rè. ẹ̀gbọ́n mi ẹ ṣe jẹ́ àpẹẹrẹ wa sínú yàrá tí ò lẹ́rù ká bára wa sọ̀rọ̀ ń bẹ̀. lẹ́rù bá wa mẹ́ olúwa ló sì kó ta. irọ́ ṣebí ẹ̀kọ́ ẹ̀kọ́ lórí ọ́díò. èmi fẹ́ bi tó ti lẹ́kọ̀ọ́ ni tó téèyàn bá sọ̀rọ̀ ẹyọ kan téèyàn mọ̀ gbọ́ lẹ́ẹ̀mẹ́ta báyà ń gba lọ́rọ́ tó wọ̀ yín létí. àrà tí ọ̀bà lẹ́rù ni wọ́n ẹ̀kọ́. ẹ̀yin tẹ́ ẹ̀ dàgbà jù wá lọ́lọ́ yẹ kẹ́ ẹ̀ fún wa láàdìváìsì pé báyìí ni ká ṣe gbà báyìí ẹ̀yin gan tó yẹ pé ọ̀nà tẹ́ fẹ́ gbà rìn àjò ayé yín tí ò fi dáa fún yín gan ó ti dí mọ́ yín lójú. ó di sàṣà bí ìgbò ṣú. Ah. ṣé rí ilé ayé tá a wà yìí ọlọ́run lọ́mọ ènìyàn fẹ́ ni èyí ó sì fi súná báyìí mọ̀ ọwọ́ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni ilé ayé téèyàn wà ẹ jẹ́ á súnmọ́ àwọn àgbà. Hm, hm. àwọn àgbà. àwọn àgbà. Hm, ẹ bóyá ká lọ sọ́dọ̀ ìyá sídìí tó máa ń lo ẹ̀rọ ńbẹ̀ yẹn pé. bóyá ká sì sọ fún Pablo kọ́kọ́ ẹ̀gbọ́n mi ní ìtẹ́jọba. ẹ̀gbọ́n mi ò lè mọ nǹkan kan mọ́ orí wọn ti dógbè gbogbo owó tí ń bẹ lọ́wọ́ mo ti calculate bí wọ́n ṣe fi bí wọ́n ṣe fi mu ọtí. àti sìgá. lọ́wọ́ náà ẹ wo ìpè wọ́n ṣe rí ẹ̀yìn àfíìsì ẹni ọlá kò mú gbogbo ìpè dúdú ẹ ti mu gbó mu gbó mu gbó mu gbogbo yín ti jóná láì mu tàdá ọ̀rọ̀ ara yín gan ìmọ̀ pamílẹ́kún gbà mí ti bá rántí. ìmọ̀ ń pè mí gan. ẹ wo ẹ̀yin méjèèjì lè fẹ́ sunkún torí ẹgbẹ́ sáìsì àbúrò Pablo ó kọ́lé ẹ wá ń bára dáadáa kiri. èyí tí mò ń gbìyànjú àti sọ ni pé téèyàn bá fẹ́ jẹ́ èèyàn yóò kọ́kọ́ jẹ́ èèyàn náà kó ilé hmm. burú láìsí táìgà kámọ̀ bùyàn jẹ àpẹẹlẹ wọn bí kí ni sàmù ẹ ní làkàyò kí ni ẹgbọn ní ẹdẹ àgbà. ẹni tí àwọn bá fẹ́ jẹ́yàn á máa jẹ èèyàn á sì máa jẹyàn ṣé èèyàn jọ bábíkì ò ní Ah, àbójọpọ̀ tàǹkì òfin ṣe. lẹ́kàn jẹ́ mọ́ regret pé wà nù family wa ni ọlọ́run ní jẹ́ ẹ̀jẹ̀gun kẹ́yìn ẹran. orí orí rẹ̀ kù hmm. ẹran lèyàn kan jẹ kéèyàn tó kéèyàn. àwọn tó so pé wọn á rìn lọ. sẹ́rí àwọn ẹ má máa tẹ̀lé ọ̀rọ̀ wọn ni kéèyàn má jẹ̀gùn kẹ́yìn ẹran ah. ṣé ó kẹ́gun kó tó kẹrin ẹran you chop meat before you meet. bone. mi bẹ́ẹ̀ láti ẹ̀rán mi lẹ́rìn mi sọ fún mi pé egun ni kí n rà. ẹ torí mo láìkí bọgọ. ẹ ṣe rí gbọgọ tẹ ẹ fẹ́ràn gan ni onídìí ẹrọnú àti gòkè. ìṣẹ̀lẹ̀ jẹ bẹ́ẹ̀. Ah, ẹrọnú àti ṣe bí èèyàn gidi ẹ̀yin ní ẹrọnú pé ẹ fẹ́ pé ó bá àwọn èèyàn pé ẹ fẹ́ sí ilé lọ́la. ẹ̀wọ̀n mi ò fẹ́ pé ṣé mo fẹ́ jáde fún káńsẹ́ lọ. ẹ̀wọ̀n mi fẹ́ mọ gbàrà owó èèyàn ni wọn fẹ́ kéèyàn fún. yes èmi wáyé wá gbà ní mi wáyé wá give. ṣé wàá rí givers never lack ọwọ́ àfúnni òkè ní ń gbé ìran mú wá mú wá nìkan ni mo ń wà sálẹ̀ ṣé ẹ fẹ́ kú sálẹ̀. yàrá tọrọ owó kì í. ẹ jẹ́ ń gbé yín débẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe destiny rẹ̀ nípa ẹ̀fẹ́ máa tọrọ owó láyé yín ẹ̀ ṣe gbìyànjú àti sáré fún mi kọ́ da fún mi kémi ó sì máa náwó sí i. wọ́n ti ẹ̀ ṣe fẹ́mi kémi ọmọ ọgbà ìméjì. hello destiny boy sáré orí ẹ̀yin méjèèjì ti burú o orí yìí ti burú o kílẹ̀ tó rí. ìwọ níwà kẹ́mi ṣe kìíní fún ọ so tó bá yà wá máa sọ pé yà sẹ́sẹ̀ bò lè báyé mi jẹ́ ìgbádùn kékeré ni orí yìí ti burú ah. so bí mo ṣe wà yín nìsín ṣé bí ó yẹ kẹ́mi jókòó kẹ́mi máa jẹun ọmọ ni sẹ́yìn ah. kọ́ ló yẹ kẹ́ lọ sẹ́wà fún wa. sẹ́yìn lẹ́bí wa ni. Ah, ah, ẹgbẹ́ amélòó gan lẹ́jẹ̀ lórí wa. ẹ wo ẹgbọ́rọ̀ tẹ̀ wọ́n mi sọ̀rọ̀ bá yín ló jì. kèé sẹ́yìn ni wọ́n kọ́ kàn ṣe pé nígbà táwọn pẹ́rẹ́ǹtì wa kíkú tó láwọn jẹ ṣé wọn kó yín lé mi lọ́wọ́. wọn kò yin àwọn tààrà sódà kémi dà yín. láwọn wo ní tẹ̀sí ń jọ́sí náà rùn tẹ̀sí ẹ̀rù ẹ̀wọ̀n ìrántí ni tẹ̀ gbá oúnjẹ wájú mi tẹ̀ gbá bọ́ síbẹ̀. káyì wọn gbàgbé ọ̀rọ̀ àná kọ́ ò lè rẹ́ni bá sí àtẹ̀yìn àtẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀tọ̀ ẹ bá mi kó ọwọ́ yìí. ẹ wò a lè kó fún yín. a lè kó owó lẹ ẹ jẹ́ àmúra sọ̀rọ̀ ilé ayé ara wa. bẹ́ẹ̀ ni bàtà mi náà lẹfẹ máa bá wọn gbogbo ìgbà. fìlà yín tí wọ́n dé sórí nǹkan. gbogbo ìgbà ẹ̀gbọ́n mi sórí ọ̀tá ẹ̀gbìn rárá sórí òru yín ni ẹ jẹ́ ànàṣẹ kànga ẹ jẹ́ àlọ bá fa ní gbólóhùn. o ti ya wèrè kémi náà ṣẹ̀ sí kànga kí n bódò lọ kànga kànga tó yẹ já sí. èsì èyí tá a kí n jára mi tí bá jára mi mo ti di písìsì ni láì ṣe pípà. bàbá sọ látòlú làárọ̀ wọ́n mọ̀ gbé e lẹ̀ o ti wọ́n wọ́n mọ̀ ẹ́ kò. sẹ́ni ni ó gbìyànjú ní sọ̀pọ̀ nǹkan ló ẹ̀yin tó yẹ kán lọ bá yín sọ̀rọ̀ nu yàrá tí ò lẹ́rù. Mm, yàrá tí ọ̀bà lẹ́rù ni mo ẹ kò. Mm-hmm. Ah! mo mọ màá rìnrìn àbùkù kò sí wàhálà ẹ fún mi ní one one thousand. ẹ sì ya olè ẹ ti wá àgbà ẹ wulẹ̀ ayẹwo ẹ sáré yín. ẹ wọ kan gbé yín lọ pé kẹ́ ẹ̀ ló ba yíyá ló ba ìrìn àjò ayé yíyá ẹ ti mú gbó mú gbó gbogbo ètò ti láì fún ọ̀gá mo ṣe wà ẹ máa wá jọ yín lójú mo ṣe wà ẹ máa lọ apply lọ́dọ̀ Pablo. gateman lé ẹ̀. ó ti ṣe ṣe ẹrú bẹ́ẹ̀ ti ṣe ronú. ẹ jẹ́ ṣe ṣe. jáde sọ̀rọ̀ ara wa. ìbáyé porí ṣe ń bi tó ti ń tẹ́lẹ̀ àwọn eléré ni ṣé ọ̀tọ̀ máa ṣe ìwáyà lé. ìyàtọ̀ wà ń bẹ̀ o. ìyàtọ̀ wà ń bẹ̀ o. ìwọ lọ tẹ́lẹ̀ má kẹ̀jẹ̀. ara má kùn mi má kàn mí lọ. má kàn mí nínú àwọn ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ah, ni. wọ́n lọ tán náà àjẹ́ nìyá mi gọ́gọ́ ah. wọ́n lọ tán náà kò tó ayé tí wọ́n ti dáná tí wọ́n fi kíní jẹ́ẹ̀lì sínú ẹ̀ báyìí tẹ́ẹ̀ ni wọ́n á pupa wàláhì ọmọ náà tàn tí gbogbo ẹ̀ pọ́n yóò ní wọ́n wà nǹkan kò sóré ẹ wo kò tó <laughs> ayé ó ń ké ìgbẹ́ gbẹ́dì ẹkún ayọ̀ kọ́ lọ́nà ẹkún ìbànújẹ́ lọ́nà èló lówó jẹrẹ. three thousand ló jẹ́ three thousand. lérí wáyà mélòó. ọ̀pá mẹ́fà mo fẹ́ lò ó five hundred naira lọ́pá kan. kí ló dé. ẹ panu ojú. kí mo ṣe. kí lẹ ṣe. three thousand. owó tí àtọwọ́ wáyà. kò tí sọ owó iṣẹ́ ń bẹ̀ o ah, one five náà gbà ó jẹ́ four five. Nureni. núrẹ́nì àtọwọ́ iṣẹ́ àtọwọ́ wáyà one five kò jù bẹ́ẹ̀ lọ. ire o hmm, ká má pàdé mọ́. one five. bẹ́ẹ̀ni owó iṣẹ́ àtọwọ́ wáyà bẹ́ẹ̀ni. Ah, ṣẹ́ lákọ̀ọ́ bí ọmọkùnrin ẹjọ́ gòkú. kò ní dáa fáwọn tó bí ọ wèrè yí ọ̀ka lára kan mọ́dò tọ́ba mọ́dò ni ṣé ó ti à ń tẹ́lẹ̀ fíìmù ọmọ á ṣe wáyà náà lé báwo ló ti jọra wọn mo bèrè ẹ ti jọra wọn èmi ò o ẹ bó ni wá wá wá wá wá wá wá wá Dèjì lójú ara ẹ o ti kí mi mo stai tèmi nìyẹn báwọn ṣe ń ṣe ní street sí ni. ẹni ni pé tọ style tó ń ṣe ń to ni láì kankan jáde ńbẹ̀ àbí stai wèrè ni se ibú ló ń ṣe bẹ́ẹ̀ ni òsì ló ń ṣe ńgbà tó bá kọ́ tí ti jáde ọ̀gbọ́n tí wọ́n ní ọlọ́run ọwọ́ ẹ bàbá mo rántí mo dẹ̀ ti sọ fún yín tẹ́lẹ̀ náà ni pé màá fún yín lówó yín ṣẹ́rí ó ní owó kan tí mo expect tó bá dọ́ọ̀ mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni màá jówó yín fún yín. Dèjì bẹ́ẹ̀ni sá Dèjì yes sá ah, ah, ó fún mi lówó mi ó fún mi lówó mi lọ́n sọ dákun ọlọ́run má má jẹ́ ara ẹ̀dá kọ́kẹ́ tí ẹ lọ nísìn kọ́ wá wọná lépètọ̀ ọ̀dọ̀ wa alẹ́ ọ̀fẹ́ sùn padà kọ́ lọ́jọ́ kàn kọ́ wá yọ ẹ̀mí ẹ̀ kú ah, dákun ọwọ́ ta ní ti gbó mi. lórí ọ̀rọ̀ owó náà kọlọ́jọ́ kó mú mi lọ torí ọ̀rọ̀ owó. ìdákun ah, eh, tọ́lọ́jọ́ bá mú ọ lọ sọ ọmọ pé mi mo lùs ni èmi mo lùs gíní géèlì mi dákun ṣe ń lọ òkú ẹgbà márùn tí ó sìn ọ lọ́wọ́ ni pé tọ̀ dẹ́dẹ́ ọjẹ́ mi lówó mo bí ọ̀nì. bàbá máa fún yín lówó yín láìpẹ́ máa fún yín lówó yín. dájọ́ fún mi mo fẹ́ mọ ọjọ́. máa já àwọn dìdìrín tó ń dúró bó ni olóye eh, ọ̀bọ̀ wa ń gbọ́ bọ̀gàn pẹ́. olóòṣì ọmọ I tire. I swear, I swear, I don't tire. Ọjọ́ ó ti rẹ̀. Má kò kiri ràn mí járe. Hello please. Hi. Hello. Hello. Please, I want to see you. Kí ló ń ṣe ẹ́? Kí ló máa ń dé tó ń dòde ń fàyà? Bẹ́ẹ̀ kò fẹ́ lọ forí la kú nìyẹn. Èmi náà pè. Báwo ló ṣe mú kó o lọ pé? Ó máa ń ṣáájú ẹlẹ́jẹ̀ pé máa lọ, máa sọ nǹkan tó sọ, máa lọ a hello. Yeah, um, you said you want to see me. Uh, yeah, I want to see your friend. My friend? Yeah. Oh, òun lẹ mm-hmm. Eh, mo come on, òun she lẹ Sorry, I like him. Uh, um, he's not even like I love him. You love him? It's <laughs> a like tiẹ̀ láìkẹ̀ song. I love him. Eh, kò sí pé ìyẹn náà ò dáa <laughs> nǹkan tó kàn ló bá fún mi ni pé àǹtí kí ló dé pé <sighs> ẹ kò ṣàròrí burúkú lẹ fẹ́ lọ torí bọ̀ yes ẹ má wà shocked because eré <laughs> yan ẹ mọ̀ pé béèyàn kàn ṣe máa orí burúkú máa ń wà àti béèyàn kàn ṣe máa lọ forí jalè agbọ́n nìyẹn ọ̀rẹ́ mi lẹ́lẹ́ fẹ́ lọ bá <sighs> ẹ wò ṣẹ́gbẹ́ ṣé wo mi i don't like to me mo bọ́ ṣe ń báyàn jẹ́ bọ́ ọ̀rẹ́ mi ni ṣe understand nǹkan tí mo sọ pé mi kò fẹ́ sí mo rí yín pé you are hard working person ni yẹn ṣiṣẹ́ ẹ lo mọ́tò gidi mi kò fẹ́ kí wí bu because mo mọ̀ pé ọmọ yéèyàn kan lè máa jẹ́ mi kò fẹ́ kí lọ fún yín lọ fún yín ìlú so ṣe rí ọ̀rẹ́ mi tẹ̀ wò yẹn firstly láti òkè délẹ̀ gbogbo aṣọ tó wọ̀ tẹ́rẹ̀ yẹn èmi mo wọ̀ fún tó padà di ọdí di cash àbí òbí kò padà èmi mo wọ̀ gbogbo ẹ̀ fún débi ṣe iphone tó ń lò as a matter of fact iphone mi mo fún pé kó lò kó má dàbẹ̀ pé èèyàn ló lówó jù láàrin ọ̀rẹ́ ẹ̀ pé kèrè ìyàwó náà máa lò nǹkan ni ṣe understand so tó bá dẹ̀ ní kẹ́ ló bá kó bí fíìtì kálíbà yín mo mọ àwọn tọ̀rẹ́ mi bá ṣe mo mọ àwọn level lẹ̀ mo rúfà ṣẹ́rí ọ̀rẹ́ mi bẹ́ ṣe wọ yẹn kò sí ẹni tí ọ̀rẹ́ mi fàyà lu àyà tó bá ṣe nǹkan rí tó ṣorí rere wọ́n máa ṣorí burúkú ni orí burúkú máa ń gbẹ̀yìn wọn because nǹkan tí mo sọ bẹ́ẹ̀ ni pé èyí gbogbo ọ̀rẹ́ mi eh, gbogbo àwọn obìnrin tọ̀rẹ́ mi ti bá sùn èyí tẹ́ pé nǹkan fẹ́ padà máa dá fún èyí tó ń ta tó ń gbégbá pító ṣẹmọ pító òun ló ló ti orí rẹ jù èyí tó kù orí burúkú má jálù ni so mo tẹ rí yín pé ẹ ti jìyà ẹ ti jìṣẹ́ kẹ ìyá yín bó ṣe kó lè jèrè yín tẹ́rí tẹ́ bá padà lọ bá ọ̀rẹ́ mi tẹ́ bá gbọ́kọ̀ tí mò ń sọ fún yín sì tí ìyẹn ajé ń gbọ́ ṣẹ́rí mọ́tò kámú ìtẹ́lò wàhálà ẹ̀ máa ta ẹ tún padà lọ gba ẹ lọ gba lóòrùn lọ́dọ̀ àwọn làpò kẹ́ lè fi struggle láti ra kẹ̀kẹ́ nà pẹ̀pù ni. àǹtí ẹni lọ́wọ́ o àti máa fẹ́ lá gidi gan wọ́n ń gbòòrò mẹ́dì ẹ̀yìn là lọ́wọ́ kú ó ní wọn ò jẹ́ kó mo lọ sórí àkìtàn lọ jẹ mo fẹ́ gbà yín là lọ́wọ́ kú ẹ tún wọ ẹ̀wọ̀n orí lọ pé ikú come is that you ikú come ṣé yẹn lẹ fẹ́ lé ayé yín ni anyway tó bá ti ní ẹ̀gbọ́n kò sí nǹkan tó kàn mí bọ́ èmi èmi ọ̀pọ̀ ọ̀rẹ́ mi ni mo kàn ń sọ fún yín ni pé kó má di pé máa wọ tẹ́ máa lẹ́nu ìkọ́ ẹ̀rọ tó hàn fún yín láàdìváìsì èmi ṣe sọ fún yín o so and bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe ń wà yìí èmi mo wà available i'm i'm single and i'm ready to mingle ṣe get so wọ́n ti bí o mind tẹ́ bá fẹ́ fún any update kankan àbí nǹkan kan bẹ́ẹ̀ mo lè gba nọ́mbà yín mi ò bẹ̀bẹ̀ o kẹ́ máa rò pé bí agbóhùn bẹ́yìn ju o ṣe get bó mo kàn fẹ́ gbà pé ojú ló ń wojú ṣàánú so tẹ́pẹ́pẹ́ mind àbí àǹtí ẹ̀wọ̀ ọwọ́ yín gan òye yín ọ̀bẹ ṣe ń ṣe ẹ̀ ń gbọ̀n bí ẹ di òpìpì mi ò understand ṣé kí n gba lọ́wọ́ àbí ẹ̀ ṣe mọ́ àbí ṣẹ́yìn fẹ́ lọ bí tẹ́yìn rí pé ń garun ẹ̀ ń wò ṣẹ́yìn fẹ́ lọ kí ewo ẹ̀ ọ̀hún múyàn kí èèyàn má lọ sórí burúkú ṣẹ́yìn fẹ́ lọ. torí ẹ̀ ṣe bí mi ò bẹ̀bẹ̀ o ẹ má wò pé bí akẹ́ oore mo fẹ́ ṣe fún yín o. ẹ bá mi ẹ wo àwa mẹ́tẹ̀ẹ̀ta ọmọ ìyá kan náà ni wá hmm a sì ti plan àti mọ tá a fẹ́. bẹ́ẹ̀ni. àwa ló ní fẹ́ kẹ́ sọ pé fani gbólóhùn ká má bàa lọ fáwọn ó ti yé yín. ó sì lọ fà. Mm-hmm. ìyọrí ọmọdé kọ́ so ẹ má lọ fà ogun wo la fẹ́. bẹ́ẹ̀ni àjẹ máa bá fá sọ̀rọ̀ yìí fá sẹtì máa fẹ́ kó tó la. bẹ́ẹ̀ni wọn mọ glọngi. ká má tán àwọn. wọ́n máa ṣe mọ́ nínú ìjọ à. oògùn hmm. wọn ni wàá pè báyìí. Hmm. owó kan lò eighty percent owó tó wà náà lórí mọ́ ní oṣù àná. Hmm wò ó máa jẹ́ nǹkan ẹ́ torí ògo owó tí wàá ń wò yẹn ó ní agbára púpọ̀ èmi náà bímọ n bá máa ṣògo owó yẹn fún ẹ náà nìyẹn àti bẹ́ẹ̀ ni ó mọ̀ wọ́n máa nǹkan tó máa parí ògo owó tí màá máa ṣe fún ẹ torí burúkú jù bí wàhálà ẹ bá dẹ̀ tán ìwọ ẹnìkan kọ́ ni máa forí ko o àwọn á forí ko nígbà tó bá yá tó bá ya wẹ̀ tó bá bọ́ síta wọ́n máa fi wọ́n máa máa lé kiri pé ó ti ògùn owó. ẹ ẹ ìgbà tẹ mọ̀ pé ògùn owó. wàhálà ògùn owó ò tẹ lọ síbẹ̀ yìí lè máa ń pẹ̀lú kí ẹ̀wọ̀n tó gbowó kí ni wọn kò sí wàhálà bẹ̀ tó wà bẹ̀ tá a yà wọ̀ ah. ṣé kásá ti lówó ni. Ah, ẹ wò tí wàhálà ògùn owó wà pọ̀ àwa ti mọ bá ti fẹ́ aláàfẹ́ mọ̀ sí yàrá yòlò ni. bẹ́ẹ̀ ni yàrá yòlò ń gangan ni kókó. pátápátá à ń ah. náwó ń wà díẹ̀ a sì kúkú gbóná. bẹ́ẹ̀ ni a ti rẹ́dì. ní ìlú kúkú gbóná. ikú ni kúndẹ ẹ tó sùn tí ò jí mọ. ó kú sáà ni. ẹ tó jẹ́ jàlàjàlà yìí tẹ̀ ó ní nípa èmi náà sábà wò pé kí ló táwọn babaláwo tán tó gbowó fún yàn gan táwọn gan ò ṣe fúnra wọn. báàmì ẹ má fẹ́ kó tán náà fún wa inú gbórí ọ̀nà rí ẹ tó ń tì wá lùdú gbónú àwa gangan fúnra lára wa a ọ̀nà ebi ọmọ kan tẹ ẹ sọgùn fún títí ń gba lára rẹ lẹ́nu jọ́ mẹ́ta ẹ òun ló sọ pé kúkú di ritual. pọ́tò bọ̀ lára mi nù. Ah, ó ní kúkú di ritual ego die if you no ẹ máa bínú báyìí ń tiẹ̀ o. ẹ wò dáàdì bá mi. ìyá Ọ̀rúnmìlà. ẹ̀yin tí mò ń rò ní ìsìn ni pé bóyá kẹ́ ẹ ṣe oògùn ìfẹ́ náà sára mi kí gbogbo àwọn ọkùnrin tí wọ́n bá lówó tó wọ́n lówó wọ́n mọ̀ fẹ́ràn mi wọ́n bá ti fún mi lórí mọ̀ fi tọ́jú àwọn ẹ̀gbọ́n mi méjèèjì. orí rò pé bẹ́ẹ̀ ló ká tó sọ sí ìfẹ́ràn olórí burúkú o sáà mọ sáà àwọn tó dóbi àwọn tó tẹ̀ tún fáìn jù ẹ lọ níwọ̀n tó jẹ́ pé pàdójú kan fìkan ríran yìí àwọn tó jẹ́ àwọn àtìmí àbáwọn tó jù ẹ lọ́nà àdúgbò kan tí wọ́n tẹ̀ láwọn ọkùnrin lọ mélòó ni wọ́n sọ pé hard work is pay hmm. hard work is pay hard work bó ti lọ hmm. ayé ẹsẹ̀ ní ẹ three months àbí two months ẹ máa padà àhàdé padà kúrò yìí mọ́ ẹ padà lówó ẹ máa hmm. padà three months ló máa padà lò hard work is pay sáwọn wàhálà àti ẹwẹ ẹ̀gbọ́n mi ìtẹ sọ yìí kò dáa kí ni àní kí n lówó lọ kí n lálé sílẹ̀ kí kí n kẹkọ ibẹ bí sùn pàdùn ọkì pé ẹ wá ní kinní kan. omi ló máa padà gbélé kí lọ. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi fi rẹ. pablo obìnrin. mọwọ rẹ wa ọbàjẹ́ níwájú babaláwo ló ti ń gbẹ̀gbọ́n mi lẹ́nu ọbàjẹ́ wọ́n mọ̀ sọ pé bí wo tò. láì kọ́kọ́ tó náà. àkínní ni o ẹ wò ń tẹ̀ ń bá mi sọ ẹ sọ fún wọn kí wọ́n ṣe é sí mi láàárín. ẹ jọ èmi fẹ́ ni babaláwo sábà pé eléyìí bó ti wà yìí ó rọrùn pẹ̀lú kan tó ṣe ẹ máa bínú ẹ máa délé kẹ tó bára yín àbẹ máa bára yín bí. ayọ olùfimọ jọ ní gbogbo wa. bóyá kí n fèpè bá yín sọ̀rọ̀ kẹ lọ bára yín ní ìmọ bá yín sọ wọn mọ wà má fi gbá lè lọ́wọ́ ní ti. ẹ lọ ẹ má bínú láì ṣe sàmì má kọ́ńtẹ́tì kọ́lá máa fi ètò bá a wà lò ẹ̀yin ẹ wo bàbá ẹ má bínú ẹ má jọ ọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí ẹ má jọ ká yín là tó ti yẹ yín bá mi sàn àbúrò tèmi ni mo ní láti bá wí torí pé mo ojú ẹ̀gbọ́n wa. ráńdájú ló kọjá yìí wọn. ní sùúrù láti tẹ̀lé àtó bara wa wí ráńdájú. Hmm? ráńdájú ló kọjá yìí ara wọn. àìsàn. àmà àìsàn yìí o yóò kọ ọmọ bá rẹ lẹ until that first man me on you ọmọ you don mm. make me fall in love fall in love fall in love for You wọn àti ta fall in love for you. you will fall inside gutter yakata. Ah, ẹ̀dẹ̀ ń pín wèrè ṣe láàrin ara yín ẹ̀dẹ̀ ń pín wèrè ṣe ẹ̀ tí ìṣògùn owó nìyẹn o. ẹ bá a ṣe mọ rọgbà ara wa lẹ́nu ẹ wù bàbá ètò tó lọ́pṣọ̀n ṣe rí tí pọ́pátì bá sẹ́yìn fógun ọdún tó jẹ́yàn fọgbọ́ oṣù hmm. ṣe mọ̀ pé brain yẹn mọ̀ sáré kìkì yọmọ rọrùn ní ti ń rọrùn wà ní tẹ́ ẹ bá wá fẹ́ sọ̀rọ̀ fún wa lóòótọ́ bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀bí wọn ti mm. ẹ kúkú ṣe pé fún wa àti bí àfẹ́ rè àbáfọ̀ṣẹ. mẹ́tẹ̀ẹ̀ta mm, ní ọ̀dọ́ kí ló ń sọ fún mi kí ló ń sọ fún mi. yéé yéé irú làákà ìwọ kàn sí ẹgbẹ́ fún wa. ẹ wò kégbé tí ẹ gbé mi kó gbé mi lọ bá ń kí n lọ kó wọn bẹ. ẹgbẹ́ kan ó lọ sí ọ lọ kó nù tiwa ẹ má dá lóhùn o tẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin ní ọ̀sán tí ẹ bá lọ sọ bàbá jẹ̀bù wọ́n máa ní báńkà ẹjọ kí ni bákà tọdọ yìí bákà mi ìgbọràn sáwọn wòlé lẹ. Emefiele èmi lè gbọ́n wọn. Emefiele rárá o Supreme Court ti ní ká mọ̀ náwó lọ. sẹ́yìn ìgbọ́ news adé mọ̀ ṣe dáta. Supreme Court tún dájọ́ ṣé Emefiele dá wọn lò. Emefiele babaláwo. tẹ́ẹ̀ bá bẹ̀rù gbogbo èèyàn lé ayé yìí ṣé bẹ̀rù jísọ ẹ bẹ̀rù star blood. ẹ bẹ̀rù jísọ fà ọba ẹ sì sọ fún. mọ̀ jẹ́ kó sọ fún wọn o ẹ̀gbọ́n mi láti rí tọ́kọ o. wọ́n máa tún jẹ́ gbà o wọ́n máa tún jẹ́ gbà ní ní o ọ̀yẹ̀kú méjì ni mo dá ìyẹ̀kú yẹ̀ ló jẹ̀ sí mi lórí báyìí lẹ́nu. àṣekú lẹ́yìn kiri. ọ̀yẹ̀kú méjì ó downgrade nínú ìní báyìí. mo fẹ́ ṣe bí lágbájá ṣe ń ṣe ọ̀rẹ́ wa ẹ̀sọ́ pẹ̀lẹ́ lẹ́jọ́ fi ń gungi o alọ́bàmùkè tọ̀tàn. ẹ ǹlẹ́ o ẹ ẹ pẹ̀lẹ́ ń bí o àwa nìyẹn ṣáájú ń wá ẹ pẹ̀lẹ́ ẹ kọ́ ọwọ́ lómi ó dàbí orin sàn ní adé kan ni ó ní abẹ́rẹ́ kì í kọ òun aṣọ èè kọ̀ǹkọ̀ kì í kọ òun odò ẹ̀yin aláyé ẹ má ti kọ òun àwa ibi ẹ̀rí o ẹ kígbe àwa lọ <laughs> ṣé ẹ ní ògùn fi ìyẹn máa láwọ o àgémáwọ <laughs> ẹ ẹdùn ẹ fún mi ní ògùn fi mẹ́ta ewédú wa tó yọ dáadáa ẹ wá fún mi ní ewédú kẹrẹ fún mi ní àmàlà seven that is abala méjì but kò sówó. àwa ló ń béèrè owó. Ah! ọmọ ọmọ ọmọ ayé nìyí ọmọ ayé nìyí ẹ pẹ̀lẹ́ ẹ tètè bá mi ta hmm. ògúnfe mẹ́ta tó bá láwọ kí ẹ ọbẹ̀ ewédú kẹjẹ kámọlà ẹ pé seven omi omi rọpù alọmọmi tápù wọn jẹ pàṣẹ ẹ pẹ̀lẹ́ àwọn ẹ pẹ̀lẹ́ sísítà mi ẹ lẹ ah bọ́kùnrin bá dẹ̀ gbé yín jáde ẹ̀yin lẹ́ẹ̀ máa náwó sí sàwámà wọ́n máa ní àwọn fẹ́ jẹ ẹ i want sàwámà òun ló rábàlà méjì àti tinú ẹran ẹyọ kan yìí <laughs> wọ́n máa dọ́kùn ìyá yẹn má pẹ́ o ewédú àmàlà méje pẹ̀lú ògúnfe àgírímàwọ̀ mẹ́ta without pucc ẹ pẹ̀lẹ́ àmàlà méje sọ pé ah, ẹ ṣeun ẹ tí anybody bá ti dé bí báyìí wọ́n kàn lè béèrè lọ́wọ́ yín pẹ́ni tó wọlé ẹ̀yìn ẹ̀kan sọ fún wọn pé bùlábàá balabulu. ah gbogbo olúwa gan ni ma kó wá bí ẹ ṣeun o ajá máa wá o. ọgbọ́n ló gbà òye ọgbọ́n ló gbà lójú ara rẹ̀ kò pẹ̀lú ọkùnrin báwo ọkàn sọ wọ́n ni ọlọ́sẹ̀ tiẹ̀ lọ́tọ̀ ni torí pé òun tó béèrè ni mo ti fẹ́ fóun láàyè mo yọ̀ǹda ẹ̀ àmọ́ wọ̀ ọ́ tún padà lọ ọ́ lọ lo ti ọ lò. tí mo gbé kí n forí adé kí n fi jà mọ́ra. adé wèrè wo. ẹ wọ́n wọ́n kèrè ẹ wọ́n bí sídí ṣe ń gbé òkèlè ní. òwò wo sídí. ẹ jẹ́ ẹ jẹ́ mi náà tẹ̀sí ṣe bẹ́ẹ̀ ràn mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ mi bẹ́ẹ̀ ràn. ọ lè tẹ̀sí gbà gbà lọ lò. ẹ máa lò àmọ́ ẹ jẹ́ kí n lo ẹran ẹyọ kan. ẹran ọ lè lò lọ. sídí o sì takò bẹ́ẹ̀ ni mo sọ ẹ lè jẹ nǹkan kan. obìnrin lòun èmi Sanni ọ̀gágun Sanni Àbàṣà mi mọ̀ ní ẹ̀gbọ́n rẹ̀. ikú pa ẹ̀ dà. Hmm. ẹ yọ wá nǹkan jẹ mọ tẹ́ẹ̀sì sí ẹ pa owó. lọ́ọ́bí tó ń lọ jà. ẹ yọ kíá. ẹ̀yin náà lọ kíá kẹ́ẹ̀dé. sori ṣé wọ́n sọ fún mi pé mo rántí ọ̀pọ̀. wà á sídi ṣé wọ́n mọ̀ jẹun tiẹ̀ má rántí ọ̀pọ̀ tó bá wù ẹ́ kó gba géètù ẹ̀ lọ àbí kó bá ẹ lọ́ta. ẹ dákun ẹ má jẹ́ kó hmm. tá a pè obìnrin sáà dìgbọ̀n lórúkọ tá a kọta. bàbá rẹ jùlọ dé àbádé lè mọ̀lá àbú ọ̀rọ̀ gba òní tẹnu mọ́gì ọ̀rẹ́ nù mí. ọ̀rẹ́ dà èyí ṣe gbogbo ẹ̀ tún tara. ṣé gbégbé mi o ṣé gbégbé mi o ṣé gbégbé mi o. bàbá ẹ̀gbọ́n mi lọ bàdá àtọ́ ẹ̀rá kò ra nǹkan bọ̀ wọlọsí tọ́lọ́ wa mọ̀ yóò lè bá lọ mú pampasì. àwọn ará. jáde náà ti kú. ìyá àwọn jẹ́rìí ẹ̀gbọ́n mi. wọlọsí ti lọ ìyẹn lọ́kọ̀ọ́sì tó bá sọ pé ó ti lọ ẹdẹ ga ẹ̀gbọ́n mi kẹrẹ ra nǹkan bọ. you don go yẹn kí ló fẹ́ rà bọ̀. ìbàjẹ́ gan ti wà nù kí dí ìwà yìí èmi ní kí mo bá gba igi ìtayín wálé. ó yẹ fẹ́ gba igi ìtayín oúnjẹ ìgbà oúnjẹ. ìgbà tó ràn jùmọ̀ kí n sì wọ̀ mù. wọ̀n mọ̀ pé àmàlà gàmà tutù lórí ọ̀fẹ́ lásán. tí ẹgbẹ́ bá gbéyàn máa ń gbàdúrà kó máa gbomi jẹun tírénì lórí kíní fáànù àgàgà tó bá jẹ́ private jet ìyẹn máa lọ yàn. Ah, ẹlẹ́kùn ẹ̀pọ̀n ẹran hmm? ẹ̀yẹ́ ń jẹ́ ẹ̀pọ̀n ẹran. ẹ̀pọ̀n. ẹ̀kùn àwọn ẹran. sára rí òjá sídìí ó ti bẹ̀rẹ̀ rádàrádà. wọ́n fẹ́ kàn sẹ́pọ̀n rẹ̀ ni. wọ́n fẹ́ kàn sẹ́pọ̀n ẹran ọ ah, fẹ́ kàn sọ pé èèyàn èmi tí mo gbé ọ̀pọ̀ ẹran wa ṣé mi mọ rísì tí mo ti gbé wa. mo mọ tí mo rí wọn. bóyá kó dúdú kejì rẹ bóyá kó dúdú sanni kófìdé. ìwé òdúró ah, de bàdá àsán ni o. wàá dúró bó ṣe lọ yẹn gan díríǹkì ló lọ ọ́dà wa. àwùtọ́ ni wọn kò díríǹkì wa wọ́n sábà ń ra plantain chips hmm? lọ́dọ̀ mi nífẹ̀ẹ́ mi mẹ́ẹ̀ẹ́dẹ́fisẹ̀. ń bọ̀ máa bá yín kó kaṣọ. wọ́n dúró. ẹ wo ọlọ́run ló ní ẹ máa bá káàṣì lẹ̀ èsì káàṣì rárá. mo ti rìn orí mi ti fẹ́ pa. sáàjẹ làwọn ọlọ́mọdé apàdé tí ó jẹ wá wáyé ọlọ́run ṣàánú wa. Ah! ajé mò ń wòye owó rẹ tó oró ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu mi kó dàṣẹ́ o n tárúgbó bá sọ kẹ́yìn tó fi jáde láyé ó ti di òkè owó tó ń ta lọ́kàn ẹ bá ń kó. ajo ajo ajo ajo ajo ajo ajo ajo ajo what a life. àǹtí ẹ ẹ jẹ́ kí n kawó tọ́kẹ tó gbawó lọ́wọ́ mi ẹ̀kọ́ ṣáàgbà bẹ́ẹ̀ yẹn kí ló dé kí ló ṣẹlẹ̀ ah, ah. ẹni pé owó tí mo kà fún ẹ jẹ́ kí n kà á lóde ah, ah, ó ti hàn pé ẹ ti ń wá ẹ ní sùúrù kí ló pa yín lẹ́rìn. àbí ti báwo. ṣáà ń ṣeré ni ta ló gbowó lọ́wọ́ yín. what a life. wọ́n á make sure pé mo ṣe yànfùyànfù. wọ́n á make sure pé mo ṣe yànfùyànfù. tó ẹgbẹ́ mo ti ṣe tán o ẹgbẹ́ tó o bá ń bẹ ní kòríta kó o wálé kó o rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kó o wá gbé mi fò. àwo fẹ́ jápa àwo ọ̀fẹ́ dẹni tí wọ́n pè lámúrọ̀bà ó lè ní ẹlẹ́mú náà owó tẹ gbà lọ́wọ́ mi sí sí sí sí. báyìí báyìí ẹ máa gbà mí. àti nurse. ṣé pé ó ti fọwọ́ tọ yín ta ló gbowó lọ́wọ́ yín. ẹ gbowó lọ́wọ́ mi sí. ẹgbẹ́ nu òsì lọ ẹ̀dẹ̀ tún sọ pé mo gbowó lọ́wọ́ yín ibo ni mo ti gbowó lọ́wọ́ yín ṣé kò rẹ̀ yín. àti nurse bọ àti ẹ̀yin lè gbowó lọ́wọ́ mi sí sí iná. tó lẹ́lọ mi tó dúró síbi ni ẹ máa gbà mí. mi lè parọ́. ẹgbẹ́ nu ẹ ń parọ́ tún sọ pé ẹ lè parọ́ ṣé mo gbowó ibo mo dúró báyìí dúró báyìí dúró sókè mo dúró sísàlẹ̀ ẹni mo gbowó lọ́wọ́ yín. ojú mi wá mi ìgbádùn o tó mọ̀ ọgbà tí mo ti jí lọ sí bank tí mo ti lọ gba owó ó wá dé ní ayé kò sí káṣí ó wá sọ fún mi pé mi ò kówó fún ẹ ṣó gbádùn ṣá. máa ń láìkì torí ṣé mo ti wọ palazo. àti náà ṣe ẹgbẹ́ jáde náà ẹ̀yin náà gbà tó bá ti di pé màmá ní jáde. torí pé mo ti wọ ti rò pé mo gbádùn ó ti pẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn torí pé kò sí káṣí báyìí tí wọ́n máa ń gbowó lówó ẹ máa sọ pé ẹni mo jó láyé yín ẹ̀

wọ́n pọ̀. ẹgbẹ́ ti padà gbé mi dé lọ ní dé pọ̀tà ẹgbẹ́ ọ̀dà ẹlẹ́gbẹ́ ẹ̀ máa lọ ẹ ká eh, ẹ ká ẹ dákun ẹ tó yẹ lọ ẹ dákun ẹ ṣeun lọ́n ṣe Yorùbá ti yé ẹ dákun ẹ má bínú nǹkan kan dàrú mọ́ mi lójú ni ẹ mọ ibi tí mo wà mọ́ ẹ dákun ń bo la wà yìí. Eh, Akíndélé estate wà yìí. Akíndélé estate nínú Ìbàdàn yìí náà. Ah, ah. Ìbàdàn bíi ti báwo. Ah, stop playing kí ló ń ṣe yín èkó ló ń pè mí báyìí lasgidi. Ah, lasgidi mo wa. agidi ah, lẹ wà yìí. mo fa gidi wọ lasgidi kò lè bá mi sá. báwo lè ṣe ẹ̀gbọ́n ibo lẹ́yìn tí ń bọ̀. ẹ ẹ wo ibi tán mẹ́yìn ló ní kẹ́ ẹ kọjú mọ́ sákò ọ̀dà fọ́rọ̀ bọ̀ kẹ́ mọ́ padà wádìí lẹ̀ pa. ẹ má bìrì àbáyọ tẹ́lẹ̀ fi mọ̀ náà. ah god o oh. god abeg o. Egwe, what you are doing is not really good o. What you are really doing is not good o ègbé ti ṣe dẹni ẹ̀ka fún mi mo mọ̀ dáràn o yẹ ègbé ègbé káwá lẹ́nu mọ́tò tẹ gbégbé mi sí ti sìkẹ́ni mọ́ nílà kàkọ́ lọ lọ́lú ẹ̀ mọ́lẹ̀ like iron me press me God I don't want God so soon God have mercy I don't want God so soon ha ègbé this is what you do for me take me to a better places ègbé take me to a better places that we enjoy my life please ègbé can you please pay me ìrìn àjò kan gbẹgbẹgbẹgbẹ gbẹgbẹgbẹgbẹgbẹ ń pa. bóyá gbẹgbẹgbẹ egbẹgbẹ mi. gbẹgbẹgbẹ egbẹgbẹ mi débẹ̀. ẹgbẹ́ ti padà gbé mi dé gbé ẹgbẹ́. ẹgbẹ́ ti padà gbé mi dé lọ ní dé pọ̀tà ẹgbẹ́. bọ̀dá elégbé ẹ̀ máa wọ́ọ̀ṣì.

ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa fi wọ́n wọ́n máa bọ̀ ọmọ káwọn ẹ náà ti wọ́n bẹ̀ o. òyà náà kò sí wèrè ìjọba dáhùn ọ̀gọ́ ti wà nígbà yìí gbogbo wà nígbà yìí ìjọba lè fọ́ọ̀mù náà ọ̀yà nígbà yìí nígbà yìí What the fuck is this? Hey! Hey! Ah! where are you? Who are you? What are you doing What are you doing here? Come outside! Hey, who the hell are you? Who, who the hell are you? You don't know gay wife. I don't know gay wife. You don't know Bobby I don't know Bobby You don't know Bobby I don't. Ah, Outside. Oh, why not? Outside. Nobody did that call. Everybody will get it all. Má má jọ tuntun èrò ẹ gbé jáde jọ fún ìyàgò. Ẹ ọ̀rọ̀ yóò kàn mí o, ọ̀rọ̀ yóò kàn mí o, ọ̀rọ̀ yóò kàn mí o. There's something I'd like to ask you. Really? Ew. What is that? Your friend. What about my friend? Doesn't like you. Are you still with him? Of course, yes. I'm safe with him. And <clears throat> just that he's an extrovert. He he talks a lot. Uh, and it, to be honest, we are like brothers to each other. And you know, I like him. He likes me too. We we like each other. Feel safe with him. Why do you ask that? But there's something crystal clear. He's jealous of you jealousy can go a long way. Jealousy? But I think <laughs> jealousy is normal thing that everybody, you know, everybody get jealous of something. You shouldn't shouldn't get a big deal from that. You shouldn't make big deal from that. It, it's normal. You feel so? Yes, I know so. It's okay, feel so. I hope you are not getting yourself worked up on. And see, you actually don't need to put pressure on yourself. For. Oh. All right. Okay, drop back. Maybe to Kyla lára I need to, I needed to. Oh, rò pé ọlọ́run ṣàánú wa So how have you been? Fine, Nah, good too. I'm good too. Yeah. Cindy. Bọ̀dà Pablo. Always puts Richie. Ah, ah, my bad. I'm má being Pablo Rizzi. <laughs> Pablo Rizzi. uh, <laughs> anyways, bí man máa ń kí mi, like it. I'm orí nǹkan tí mo ṣe pè ẹ wá síbí báyìí? Kò ju pé mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ. Ṣé orí ó kàn máa ń waste owó ni kí ni mo fi ń waste owó ni pé imagine èmi nìkan mò ń gbé mi ilẹ̀ kí n jọba ọjọ́ kejì ká ah. tó dẹ̀ ni mo máa ra chicken àbí turkey ti máa rà ah. sílé tí bá ti rà sí ọba ti bàjẹ́ àti tókò àti bàjẹ́ ah. mo máa ń dànù ni. mo ń da turkey nù. máa dà àti chicken máa ń dànù ni. so you understand so dẹ̀ dà pé bóyá mò ń waste owó ni pé kò dáa nínú ọdẹ jókòó mo dẹ̀ wo lọ sọ́tún mo wo lọ hmm. sósì mo wò pé kò sí bí ọkùnrin náà ṣe mọ́ láti léèyàn tó máa máa fara máa nù alábàárò ah! jana èèyàn tẹ́kọ̀ èèyàn máa pé kí àbíbí ah, ìwọ náà tóòsì pé màá bá máa ṣeré so mo máa wo mo gbọ́ máa rí pé ah ìwọ ni èso àjàrà tó jábọ́ sínú ọgbà mi. Ah, ẹnáwó mèso yín o nítorí tẹ̀ bá mú èso yín ẹyọ oko lásán lásán lẹ́nu sọ̀sọ̀ báyìí ní ònà wọn tó sì mú jẹ. ẹ mẹ́sàn oyin. Ah, so o fún mi permission kì ni. bẹ́ẹ̀ ni èso yẹn mú. nǹkan tí mo máa ń ní kí n bẹ́ẹ̀ sọ nìyẹn pé mo fẹ́ jẹ́ kí èmi àti ẹ̀ ká máa gbégbé ọkọ àti ìyàwó to ah. understand eh, mo fẹ́ kí èmi àti ẹjọ́ kọ́ ọmọ olùbọ. Ah, bàdá Pablo Rizzi bá hmm. hmm. mọ̀ pààrọ̀ ká mọ̀ jalè ọmọ kírọ́ọ̀sì yìí eh? yàtí àmọ́ sẹ́ sọ pé ń tẹ̀ ń sọ ẹ̀ báńkì. prank <laughs> sídìí mi lè bẹ ṣe prank ṣebí mo abẹ mi ń bẹ mú pẹ kó mo fẹ́ rí mo náà mo dẹ̀ ń sọ fún ẹ mo nífẹ̀ẹ́ ni mo ṣe ń bẹ sọ̀rọ̀ tó bá dẹ̀ pé o fi pé ibi àwọn tí ń rọṣẹ̀ jù kò sí wàhálà o lè lọ sílé tá a bá ti sọ̀rọ̀ tán kó lọ rò ó kó sùn lé lórí kó rò bí ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta báwọn obìnrin ṣe máa ń rò kó dẹ̀ padà wá get back sí mi. pé kí n lọ rò ó lé wa rárá o mo máa sọ fáwọn ẹ̀gbọ́n mi pé fábíọ́rìsì ìkọnù ọ̀fẹ́ kọ mí wọ́n á ní kí n dá yín lòun láti ìjẹta. Ah, láti ìjẹta ah, kò sí wàhálà ń gbà yẹn so ṣé. Eh, ìlérí kan wà tẹ́ ẹ ṣe fún mi. kí ni ìlérí náà. ẹ ṣèlérí fún mi pé gbogbo dókítà máa ń dìrùn àjọ máa jẹ. tíyẹn hmm. ni ṣe é yìí síbi mo nífẹ̀ẹ́ ṣùtìyẹ mo fẹ́ kí èmi àti ẹ máa gbé lọ́kọ àti aya ṣorí ọ̀rọ̀ tọ́kì kékeré ni àjọ mama jẹ́ ni gbogbo tí máa lọ sí Italy tí mo máa ra chicken tí máa ra pizza tí máa ra gbogbo ẹ̀ tí mo kí n máa jẹ èyí tó kù máa dànù èmi àti lájọ mama jẹ́ ẹ̀ ah. a tún máa fi máa kọ́ ara lẹ́nu dàbí ah. mm, mm, bó bá ṣe mo láṣẹ sí pọ̀tù yín nù ìdí ṣe tó fi máa gègé sẹ́yìn ó irú pọ́ọ̀tì mi nìkan kọ́ ló láṣẹ sí i as a matter of fact ó ju pọ́ọ̀tì lọ ó láṣẹ sórí bẹ́ẹ̀dì ó láṣẹ sí gbogbo inú yàrá yìí. Ah, bàbá wa jẹ́ pé mo láṣẹ nínú pọ́ọ̀tì mo sì láṣẹ lórí bẹ́ẹ̀dì bí akẹ́ lọ ǹjẹ́ lẹ́ẹ̀kan náà. kí n lọ jẹ. ó ń ṣe ó ń ṣe yàrá yòlò ó máa mi ṣe yàrá yòlò yòlò yàrá ojoojúmọ́ lọ́dún ààyè wo ẹ sọ́n má bàa mi sọ̀rọ̀ wòye ọ̀rọ̀ wòye lọ sọ yẹn kí ni gbogbo dábàdàbà yìí a so nítorí sọ́ni ti ni pé egbe tó lọ lù ọ̀rìn lò wọ́n bọ́ ṣe rí ọ̀rẹ́ gbé lò ọ̀rẹ́ jakujaku wáyé. ẹ̀rí wọn ṣe rí ní tọ́tù ìwà burú jù ní pé egbé tó gbé yín lọ ẹ̀rí nǹkan kan kó wáyé kọ́bẹ̀ ẹ̀ san. kọ́ fàtàlì mọ̀lì kan ni egbé tó ti di gbégbègbè. gbégbègbè wèrè wo. ìbọn bára mi lé gbè ibi egbégbé mi lé gbẹ̀yìn ẹ jẹ́ kúkú sàlàyé fún yín èmi bá mọ̀ pé ní bárí mọ́kà ló lè sọ̀rọ̀ yín rẹ̀ mm-hmm. àdúrà tí mo sì gbà ní pé experience ti ẹgbẹ́ fún mi kọ́nà jẹ́ kẹ́yìn náà ní. èmi ò ní rí. Eh, irọ́ ó lè jẹ́ rè ni jésù ń tẹnu. ẹ jẹ́ ń gbé yín débẹ̀ sẹ́rí gẹ́lẹ́ tí mo gbé gbé báyìí mo ń lọ home qs mo kọ́kọ́ rí mo gbà jẹ́ strong jẹ́ ní ti ń kàwé. Mm-hmm. mo sì fowó gbà lọ́rùn. Mm-hmm. kégbé ó sì gbé mi rìnrìn àjò báyìí kí n máa mi tì. egbé gbé mi báyìí kọ́ ẹ kí n máa bọ̀ lé ó gbé sẹ́nu ọkọ̀ yìí. ẹ bá kú i'm sorry help òfúnmọ́ nàrètì story olùsí ọlọ́pọ̀lọ́ lọ. o lè wá ìwà àtàrò fún àkótó wọn lọ. kọ́mọ̀sì ẹ̀jẹ̀ fàtẹ́kùn sí. ẹ̀fẹ̀ labration ni ọgbẹ́ni mọ́jọ́. ẹ̀gbọ́n mi ṣe é ṣe pé èèyàn kan dúró lé. jọ̀wọ́ tí wọ́n lè wá ọbẹ̀rẹ̀ rádàdà tiẹ̀ kí ló ṣẹlẹ̀ báyìí. ẹ ṣe o nígbà mo bára mi lẹ́nu ọkọ̀ ẹni díẹ̀ wakọ̀ pẹ̀lú orí pípé mo bá bẹ̀rẹ̀ sí ní yalo mo ti ráwọn kan tó ń lọ́ra àwọn jẹni gbà ẹ dákun níbo mo wà yìí wọ́n ní mo wà lẹ́kọ̀ọ́ hmm. làásìkìdí wọ́n ní mo wà. Ah, yọ̀gbọ̀n sí à. Ah, bóòlù ń ṣe dé ẹlẹ́ẹ̀lẹ́ wọ́n ní pé kí n sá padà àbàdàn ọmọlọ́mọ owó sì ń bẹ lápò tèmi. mo wà níbi tẹ ẹ díláǹdì sí. Ah, kí gbé gbé mi rìn halfway kí n sì fowó tó kù kí n fi wọ sọ́ọ̀lẹ̀. àti sanwó ọkọ̀ ló ń ti ọba yìí ọwọ́ àti gbogbo kìnnì. lọ́ba lọ́ba gbé wọn lè ikọ̀ tó ègbè kan náà. lẹ́gbẹ́ bá gbé mi sáàrin àwọn tí ń ṣe fàájì àwọn ọmọ ìṣèlú bàlàbàlà. sọ ọ sá ṣe fàájì lọ́rọ̀ kan báyìí. ta ló ṣe fàájì tí mo bára mi nú omi. mo bára mi nú omi ní kọ̀tún ègbè. ibẹ̀ wọ́n ti gba gbogbo ara mi tán ní kí n sọ́ra kí n má gbọ̀nà agége kọjá o pé níbẹ̀ wọn ìpè ẹ̀fọ́ gbò. Ah, wọ́n ti di oyè mọ́ iye wò nù. ibẹ̀ mo ti wá fura pé. oríire ò fèrò. oríire ò hmm. fèrò ìjọ sọ kókó nǹkan tó bá wà gẹ̀gẹ̀. kókó tí mo bá wà gẹ̀gẹ̀ ni pé lẹ́yìn tí mo lu egbé ìtàn hmm. mo yọ̀ǹda fẹ̀yìn méjèèjì. Ah. èmi ò lu egbé mọ́. owó tí mo pa wọ́n gbà lọ́wọ́ mi kọ̀. bọ́ọ̀ ṣe lọ nísìn LMB ni. LMB. Ah. LP. number one. ẹ bá mu. ẹ ní sùúrù. ló fẹ́ lò ìwọ ọtí ẹ̀ ló mọ́. èmi ò lò mọ́ ta lọ́kàn tó lò tí ó dà pé sídìí ló kù sídìí ni ìwọ ló kù ìwọ ló fẹ́ lò. rárá ibi tí ara nọ́mbà ìwọ nọ́mbà. enemies are get them too much. ó sì dákéèyàn ní wọn surplus tẹ́lẹ̀ méjèèjì ẹ mọ̀ ló gbé yín bẹ́ẹ̀ ṣé ń wò mí mo ti rí lówó orí mi ọkọ mi ìfẹ́ mi ìgbésí ayé mi igi lẹ́yìn ọgbà mi tọ́fẹ́ fẹ́ mi. bẹ́ẹ̀ ṣé lẹ́nu tí mo kàn lọ́rin tó ọ̀tún mi. ìbọn náà ti rí Latif àti Adébíyìnpé. Adédìméjì nù adìdìmẹjì. kì í sáwó ìsáyé adé. adé adi tọba wa fẹ́ ṣe ìyàwó lóòótọ́ èmi ò ní kọ ọmọ mọ adé orí rẹ èyí sọ pé kọ ọmọ fọkọ kọ ọmọ ṣètúdà tọba ṣe ìyàwó mọ fún mi rìn wèrè rìn ẹsìn nǹkan tẹ ẹ bá ṣe ń bàdàn tàbí kẹ ẹ ṣe lẹkọọ ah. ẹ má gbé mi lọ sí èkìtì o. Ah, bàbá gbé mi lọ sí èkìtì àfọ̀sẹ̀ kan sí wedding. Ah. kí ló ṣẹlẹ̀ irú wedding wo nù láìsí carnival. ṣé yóò wá gbé wa sọdún egun ni. ṣé yóò wá gbé wa lọ èkìtì ní ibi tí tó máa gbọ́ kòkó ara kó mú méjèèjì tó agbá pọ̀sẹ̀ lọ fẹ́ lò wọ́n yọ fún ọ lábẹ́ ẹ̀bẹ̀ egbé nù o. náà yín ìfẹ́ mo bá sì fa pọ̀sẹ̀ ó ní tí fi sẹ́ǹsì dá padà lójú ẹsẹ̀. ṣebí wọn ti nífẹ̀ẹ́ ayé rẹ sẹ́rí làákà ìtẹ̀ mo mú mi ayé sí yín o ẹ bá mi láyé ni o hmm. wọ́n ní tọ́mọdé bá ń gé gidi àgbà ló máa tó máa wó sí hmm. àgbà báyìí lámọ̀ pé igi tẹ̀gẹ̀ yìí bí ló máa wó sí hmm. mo ti làfọ̀ṣẹ́ ẹ̀ sẹ́wárí ẹ rọra o ẹ sí àgbọn ńgbà àtẹ̀gbọ́n mi sọ pé gbégbé wọn lọ sílùú Ẹ̀gbẹ́ níbi tí wọ́n ti ń gbégbé Ẹ̀gbẹ́. kò máa ń tó tó tó sọjà ní ọdẹ òní lákàyè kankan. àrẹ̀mọ Nàìjíríà. mọ ìwà yìí. bàtẹ àbáláyé ẹni tó wọ green white green. àti ẹgbẹ́ o àti àfọ̀ṣẹ o nǹkan táwọn òbí wa ti kó yín lẹ̀ fún mi èmi ni màá máa lò màá máa bọ yín lé ẹ̀ẹ́dẹ̀ gbádùn mo sì mo ń dọ̀jú fún yín ni o ẹ mọ̀ pé mo ṣàwò. ẹ̀yin ẹ ṣàwò kọ́bọ̀ lẹsẹ rẹ bá ṣàwò kò ní meet up ni ah. ẹ̀yin tá sọ yín pọtẹ tó lọ sọ ah. ni. mo meet up ó mọ nǹkan tá a máa sọ lọ́bẹ̀ lọ́wọ́ ẹlẹ́bùn kan a máa ń jọ kájí ko elékun ọ̀pẹ tó ń jọ kájẹjà ẹlẹ́jà. olè ní bẹ́ẹ̀ bá jẹjà ẹlẹ́jà bẹ́ẹ̀ jẹ àwọn bàbá onífà gidi wọn jẹ kó lékun. ẹ nà sáwọn ẹlẹ́bùn kan náà ń jẹku ni. wọn yẹ jẹku sáwà máa ni wọn jẹ. àwọn ẹlẹ́bùn kan jẹ oúnjẹ gidi. oúnjẹ gidi àwọn tí wọ́n ń lo mọ́tò. ẹ bá sáwọn ọmọ fẹ́ jáwọ́ kì í gan lójú àbúrò mi. ọ̀ya níbo lè rí lè sí. àyìnbó lè rí wà sẹ́yìn ṣe ti rí pé nínú ìrìn ewé tí mo ilé Ṣàngó lọ́nà ọgbà ayọ̀. ibi tọ́lọ rẹ̀ ti bàjẹ́. tráfíkì tún wà ń bẹ. Ah. gọ́ọ̀mẹ̀ntì wọn gan nínú Ògùn gan ṣé kò ti gbàgbé gbogbo àdúgbò bóyá lọ́wọ́ àwọn gọ́gùn máa. Ràfí Àfọlábí gan bá ti ṣe ibé síbẹ̀ èdè kéré rò. onírun white ó kàn ló bẹ́ẹ̀ ni. last time kò ṣe lémi ìyàwó èlò wa lọ ṣé òun mọ̀mọ́ mọ̀mọ́ ni ṣeun sọ bóyá lọ́kọ̀ọ́ náà yóò. ìyá sẹ́mi kò ìdè bẹ́ẹ̀. àwọn awú wa lọ even though ìgbà tó sì kí ni bẹ́ẹ̀ di ìyàwó ó sì káwọn èèyàn sí pálọ̀ hmm, ó testing eh. testing audio mic. I'm talking. kọ́kọ́ gbé yín lọ. grand aju wọ́n yẹ tẹ strong egbe o tẹ bá ti fẹ́ lò nìkan ẹ lò ó. Uh-huh. Ah. ẹ mọ sinrin mo ń fún experience mi bàtà Ọbámidélé fi lọ Ọbámidélé ẹ lọ tó bóyá mò ń ṣeré. ọbọ bàtà lẹ mẹ ni sẹlẹ ah. lọ já sí mi. sọ fún mọ́mí kò ti tán ayé agbáwo I'll sort it later. Okay, all right ọ̀rẹ́. Túndé Túndé um, I don't even have the right words to say to you you are just so selfless because èló mo béèrè lọ́wọ́ ẹ mo kàn rí alert fifty k lórí fóònù mi like kò tiẹ̀ tó iye tí mo béèrè gan-an tí mo tún wá ṣe jù bẹ́ẹ̀ lọ. Tunde, I am so indebted to you. Mm. I don't know what to say. I don't know. I just, I'm short of words. Because you have proven yourself over time that you are a friend and a brother. ah Pablo hey, má sọ ọ bẹ́ẹ̀ òtútù ti dé o òtútù ti dé o kí ni mo wá ṣe tẹ́nìkan tí ì ṣe rí ah. ṣòro ojú ti ọ̀rẹ́ mi ojú tì mí onítọ̀hún yẹn gangan ni òun ojú tì í ọgbà ah, tó jẹ́ pé owó ilé ẹ̀ ni jọ tí mo bá kọ̀ tí mi ò bá ẹ̀ ọ̀pẹ tán bá lé ẹ kúrò lé ibo ni mo fẹ́ fojú sí kí ni mo fẹ́ sọ pé mò ń ṣe. Ah, ẹ̀yìn tún dé ìwọ ló wò bẹ́ẹ̀ ah. ìwọ ló yẹn bẹ́ẹ̀ sí ọ̀pọ̀ èèyàn tó wà ní situation ẹ̀ tó ní opportunity láti help èèyàn especially ọ̀rẹ́ wọn tó ní ṣe ó wà dáadáa tó ní kẹ́ pé amọ̀rí ò bá kù kò sí kò tó kàn wọ́n náà but you you are because you are you, you are humble and you are selfless Ude dẹ̀ every time kò sígbà tí mo wá sọ́dọ̀ ẹ̀ tó ò ṣe mí lóore like you've taken you've taken your time to to tolerate me even with my excesses so what do you want me to do than to just always appreciate you mi ìlú wo ti máa gbé fún ẹ mi nígbà tí máa gbé bẹ́ẹ̀ ju kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ lọ and I am indebted to you. ọ̀rẹ́ ọ̀rẹ́ hmm? jẹ́ kí n sọ ọkàn fún ẹ kú hò ní láti máa dúpẹ́ lọ́wọ́ mi bí ìgbà tí yẹ pé stranger ló ṣòro fún ẹ a ti ń ba bọ̀ ọjọ́ ti pẹ́ o hmm. kò sí pé ìwọ náà ló wà nírú position báyìí wàá ṣe ju báyìí lọ fún mi. yeah hmm, i know obviously but let me jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àwọn yorùbá sọ pé ẹni tó bá dúpẹ́ ẹ̀yìn á rí mi ìgbà <laughs> ah, ó ṣe ń sọ̀rọ̀ ni ibi tó ń lọ gọ́gọ́gọ́gọ́ nìyẹn jẹ́ wá sọ fún ẹ àti pé ó dúpẹ́ lénìí àbó dúpẹ́ hmm. ojoojúmọ́ i will always be there for you. Ah wetin i do guy guy guy chopper you be my g i, I be your e g for life i swear ah so guy. don't get yourself worked up on that i, get i get i get yeah. i don't i we gather day na <laughs> um, mm. actually today ó to bí favour kan lẹ́kọ̀ọ́ ṣe fún mi hmm. má mi kọ́ <laughs> fọkàn ẹ balẹ̀ eléyìí tó ti ń tó ti ń tó ti give me one kind of. àwọn tí ń kó mi láyà sókè ni. fọkàn ẹ balẹ̀ kò ṣe nǹkan tó lè nǹkan tó lè ṣe ni na small thing That's a trivial issue. okay okay. Um, the thing is um, sori ọ̀rọ̀ Kẹ́mi. what happened about Kẹ́mi. yeah the same Kẹ́mi. kí ló ṣẹlẹ̀ nípa ẹ̀. um sori for a while now I've been making advances sí Kẹ́mi but for reasons best known to her ó kàn fẹ́ máa friend zone mi and <laughs> I'm not really comfortable with that ọkùnrin tó bá wà tó bá like obìnrin tó bá wà so adamant nípa ẹ̀ tó wà mm. persistent and if he's not getting what he wants from that girl okay. I will feel like whether kò mo ti fẹ́ máa nílò self esteem I don't know so I don't know how you can just help me bá ọmọ kó kó like ẹ̀ gan. Nah, no, no, no, no. No, she likes you. Are you I'm sure? serious. She likes you, okay. and she listens to anything you will say. Me, if I can so, society, man. Eh, eh, she listens to everything you will say. Okay. So I just want you to use your power okay. to help me to convince her to take pity on this small, innocent, fine boy. Pablo, you! Yes, now. You, you are innocent. Am I not innocent? Okay, show Jọ jọ jọ bá mi bá sọ. Okay, the I to is, if talk about I'm ṣé o dẹ̀ ti pa pé mi lọ̀gá ẹ̀ báyìí? Ṣòye for now, hmm. lọ́wọ́ tí mo wà yìí, orin lè padà yí lọ́la, currently ṣàmúgbà kò sí wàhálà. <laughs> Okay, the thing is, ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ o, ọkọ mi kọ́kọ́ kó sókè pé kí ló tún ṣẹlẹ̀, kí ló tún ṣẹlẹ̀ ọkọ̀ tó tún wá mention pé kẹ́mi i was like okay ṣé nǹkan kan ṣe kẹ́mi ni ọgbà tó tó sọ pé ò nífẹ̀ẹ́ sí. n fẹ́ fẹ́ sí mi ní bẹ́ẹ̀ mo lọ bá mọ̀ sí mi. Pablo. mo sì ń retí ọmọ náà ó ṣe é dáadáa. okay i will talk to her. are you sure. trust me. are you giving me your word right now. i will work on her and i'm very sure ó máa gbà fàdírì gbàgbàgbà lẹ́ẹ̀kan sí. Ah, kí you are my guy. you too much you too much. Ah, ah, kí ló ṣe ẹ ṣe aṣọ ń ṣe ní òtúndé. àbọ̀ mi ìmọ̀ pé ó ti ń bá sọ̀rọ̀ tipẹ́ o. no i mean never ṣé kò sọ reason tí mo fi fẹ́ rí ẹ the other day tí mo pàdé ẹ̀yin méjèèjì fún ẹ ẹ kò sọ fún mi èmi náà dẹ̀ fi pé kò necessary fún mi láti láti mọ̀ i don't i don't need to know what you guys are talking about. Túndé you need to wise up tó bá tiẹ̀ jẹ́ wípé òun ló ń bọ́ ẹgan sef ó yẹ kó ti járe ẹgbà lọ́wọ́ ẹ̀ látijọ́ ẹ̀ ah it doesn't make sense at all he wants everything good to himself ẹnìbó ló ti ń ṣerú ẹ̀. Kemi, <laughs> Kemi, I know you are thinking this too far. Okay, but you have to. But nothing. Wo tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ yìí ni màá ṣe gbàgbé ẹ̀yin méjèèjì like you guys never exist. Hello, I will do it. I recap. I will never like nor love Pablo. Okay, lè work. Okay. Ah. Okay, I've heard you, Kemi. Calm down, okay? Calm down. Emi kon rò pé kí n okay okay I'm sorry. I'm sorry. Mo fẹ́ràn yín bẹ́ẹ̀ ṣe ń di yín wá àwọn kí ní ibẹ̀ tán. Ẹ nà. Ah! Èmi máa ń mm. kí ìṣẹ̀jà. Ah! Àwọn tó dí ìṣẹ̀jà orí wọn burú ó tún jóná wọn lọ. o yẹn jọ ẹ. tí màá ti ẹ̀jọ́ ẹ̀ èèyàn lè mọ̀ gbàdúrà yìí mọ́. ìyá <laughs> èmi ṣẹ̀ṣẹ̀ kó délé àìní. ló sọ. ẹ mo rí i pé àdúgbò ètùtù. a ó tutù káàkiri káàkiri. Mm. <laughs> ah orílẹ̀ enjoy kìíní yìí o. Yeah. One on one. you bridge. <laughs> I bet you, man. <laughs> ah. You get what I'm saying? No, I get. <laughs> yeah. Emma must is a capital. Yeah. Yeah. Proper introduction. Orúkọ tèmi ni Gaji Owó, hmm. Gaji Ọlá, hmm. Alágúngúdé Lékuléku, Abẹ̀yìn Àròpé Lémọ̀ Pé Lémọ̀, ó lọ sóde kò kára lé, Gaji o, Ishok we move. Orúkọ yín náà ni Ishok move. Yes now. Timeless ló kọ yín. Hmm, timeless, you get it, you get it, you get it. Àwọn ká mọ̀ parọ́, àwọn òbí yín náà ti ṣe lékulé jàdí o wọn ò ṣe lékulẹjà. ẹ wo wá ní alágogo lékulekun. effect ni nínú orúkọ yẹn hmm. so tẹ bá gbọ́ ẹ má ṣe wíwọ náà wo tó rọlọ káwọn màmí má lọ mú ẹ. wọn bá jọ <laughs> mo wẹ̀ yín àròyìn pé ah sẹ́yìn rí gelemọ̀ gelemọ̀ wọ́n ní kọ́ fúláàtì. àmọ́ ẹni ló dé ẹ̀ka àárín ṣé kì í ṣe pé ìjọra yín lójú à. mi ìjọra mi lójú èmi mo ní live mi kò wù mí láti kíyàn ni oh. ìgbọ̀nyẹn tó bá dẹ̀ wù mí màá kí <laughs> gram sẹ́yìn. èmi tiẹ̀ fẹ́ràn kí ẹ máa gbé kó iṣẹ́ ayé pé life mi ni hmm. kò kẹ́ anybody make sure you are happy audience wọn dùn wọn bá ti dùn kó lọ fún wọn kú hmm. mo láì gbẹ́sẹ̀ ń jẹ́ kí ni ah! ẹmọ́dùn agun lójú kò lè gbọ́n agun lójú kò lè gbọ́n ojú tí yín náà ní rédíò yìí kò lè gbọ́n kò lè gbọ́n analog kọ́lẹ̀ dójú. ẹ nà hmm. ana ni. kí lẹ pé ana ọmọ yẹn ana hmm. lẹdí ojú. òun rè é. Ah! ojú ni ojú ni fọlẹ̀ kan sí. àmín <laughs> àmín àní dààmú. ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ mo ṣe kó dé rí àyè mo ṣe kó dé rí àyè mo wá wò pa àdúgbò máa soft o ó soft o ó soft o mo wá rí ẹ pẹ̀lú babe kan báyìí ah ọmọ yìí fa hmm. ọmọ yìí rẹwà ah ọmọ yìí máa wù mí kí n máa nà ọ́ o. wọ́n sàn yín. ah irú mi náà bẹ́ẹ̀ kọ́ tí máa gbé wọnú lé mi tí máa tẹ́. ẹ fẹ́ ṣe spa fún. Hmm, spa how ah, you get it spa spa that spa gangan ni tí màá gbẹ́sẹ̀ kan sókè gbá gbá gbá màá gbé kejì sókè gbá gbá gbá màá ní kó tán ọmọ kàtá ọmọ kàtá ni ẹ ó gẹ̀tù ó gẹ̀tù mi. so ọmọ yìí ó wù mí jù mo gbà ta ni mo lè gbé ṣe ọmọ yìí fún ta ni mo lè gbé fún ta ni mo lè gbé fún mo tún wá ṣàkíyèsí pé ó yẹ ẹjọ́ ń gbélé ni o nítorí máa ń rí wo àti ẹ̀lẹ́kọ̀ọ́kan kele bọ́ nínú ẹ̀fìn máa mú ẹ̀fìn máa mú fún wa dájúdájú ìwọ ni iṣẹ́ ìtọ́sí ìjọ ẹ̀ mo ṣe gbé wa bí mo lè tẹ̀ sí fàdà kò jayé ọlọ́ba. ọkàn mi yẹ tán mi mm-hmm. ọkàn tèmi náà ti sùn gbà ẹlẹ́gbọ̀n tí ọmọ mi rí mm. tí wọ́n dà gbogbo nǹkan fún mi àsun mm. nìkan lẹ̀ tí ọ̀dà fún mi tó wọ́n yóò bá ti ẹ̀ka àzù. wàá jà sùn wàá tún mọ àzù. <laughs> ó tọ́ gbà níjẹ́ ọmọ mi rí all of a sudden mm. invite mi sínú ilé ẹ̀ complain dressing mi. àánú ah, ah, àánú you are okay. ẹ ti bẹ̀ sí ní ọ̀dà fún mi mo gbà ẹ̀gbọ́n ìfẹ́ nǹkan kan ni o ọkàn kan ní kí n mọ̀ tẹ̀lé yín lọ kí n mọ̀ bá yín lọ bẹ̀ ṣe ń ṣe àṣé ẹ̀kọ́ padà use what you have to get what you need. you get what i'm saying. ilé ayé ti wá di fifty fifty. fifty fifty ni o fifty fifty ni o. ẹ̀ka ló ní mọ̀pọ̀ wọ́n lọ pa àṣọ pé japa <laughs> japa náà. ẹni tó ní bèbí súnmọ́ mi wọ́n lọ pa àṣọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ sára oh, wáyé sá. Ah, ah, kúrò kúrò kúrò stop stop. <laughs> wisdom ò ní bí yín lẹ. stop stop stop. <laughs> ẹ oh, oh. ẹ ah, mi tí mo orúkọ ẹ ṣùgbọ́n ọmọ tá à ń sọ yìí ó ṣe rùmùrùmù báyìí hmm. ó níwájú báyìí kò ga púpọ̀ kò get ah hmm. san ni kìíní ń san náà ní ara lọ eh, kìíní ń ní ara rẹ ah, jù so ọmọ ọmọ yẹn ó ṣàṣe rùmùrùmù báyìí ó tún wá já ìlà báyìí bíi square root ìlà kan sùn ìkan sùn ìkan dúró méjèèjì wá join báyìí ah, ah. ó jọ square root báyìí no irọ́ ni àbúrò ẹ̀ ni so ńlọ mi ni mo jókòó pẹ̀lú látàárọ̀. Ah, in ńlọ mi ah, ah, àná mi uh-uh. Ah, uh-uh. Oh, oh. Uh-uh. Oh. stop stop kí ló dé. èmi ò fi lọ́kàn balẹ̀ kí mo fún yín lọ́mọ. kí ló dé ah. ìgbà tó ti jábùrú ẹ. ọgbọ́n ọkùnrin náà lè ń lò fún mi. ìbáwá ọkùnrin náà rèé àwa wèrè tó kún tàrí àwa hmm. làwọn obìnrin sì mọ máa nìyí. àwa ni. àmọ́ kọ́ ẹ mọ́ fàbúrò mi breakfast jẹ gbogbo tẹ́ ń ṣe tẹ́ ń dọ́gán tì mí wájú ibẹ̀ ẹ̀rọ gbẹ̀pọ̀ àwọn ẹlẹ́kẹ̀ẹ́ pápá ń dirẹ̀ ní kẹ́sì dẹ̀yìn lẹ́yìn. èmi Emi. kẹ mo lè ra bẹ́ǹsì fún mo lè rálé sí lẹ́kì fún. ẹ̀tẹ̀ ọ̀dà àwùgbà àdìbí. ta ló sọ fún ẹ mi ìfẹ́ máa fẹ́ra ọmọ mi ládùúgbò kiri ni mi ìfẹ́ mi ìfẹ́ ṣòjú ládùúgbò ni kí ló ah, ah ní òun jẹ́ sọ̀rọ̀ jẹ́ ah. ṣé ẹ rí mi fún yín lọ́kàn balẹ̀ kí mo fẹ́ fún yín lọ́mọ. Hmm. nígbà tí àwọn òbí wa ti kú hmm. bẹ̀rẹ̀ àtàjù eh, àwọn eh, àkọ́bí wa eh, ah. kọ́nà tẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rẹ̀. ọ̀rọ̀ okú kàn yín léwo. Ah àwọn òbí tiyín náà ti kú. ìyá mi ni ìyá mi ti lọ. bàbá ah, mi tẹ́wọ́ gbà wọn bàbá yín kọ́. àwọn wà àwọn ah, wà lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ náà wà aláàjì. Ah, Ọ̀yọ́ wọn wà kọ máa yọ lọ Ìbàdàn wọn wà kọ máa bànújẹ́ mhm. Ẹ̀gbá náà wà kọ máa gbádùn lọ kọ máa lọ bí ẹ máa lọ mhm. àmọ́ wọ ọmọ lọ́wọ́ àwọn ẹ tọ́jú àwọn òbí yín. àhà ìwọ fìyẹn lẹ. fẹrí bùdá ń tajú. Mhm. àwọn náà lè bá yín bá síjú sọ̀rọ̀. lóòótọ́ ti ní fẹ́ràn mi o torí kò ní ló tẹ̀lé mi. Mm-hmm. àmọ́ tí bọ́lá ń tajú bá tí wọ́n bá yín bá sídìí sọ̀rọ̀ à sídìí ọgbọ̀n wọ́n ti ẹ̀ pàṣẹ fún un. so kò sí nǹkan tí wọ́n lè bá mi ṣe nípa ọ̀rọ̀ sídìí báyìí. rárá mo kàn lè bá yín jayé. o lè. bá yín jayé. ayé èwo. àwọn ìka jẹjà ká kì í ṣe jà. ẹ báwo mo ṣe máa gẹ́ẹ̀tì o gbọ́dọ̀ ṣe nǹkan kan ó kàn lè jẹ́ jákúdẹ̀ mú nǹkan kó kàn dìde báwo mo ṣe lè rẹ́gbọ̀n ẹ̀. ní kọ̀nẹ́tì ni wọ́n bọ̀dà ìgbà tí kìíní ìgbà ta iṣẹ́ ta kú gbé bẹ́ẹ̀ iṣẹ́ òun gòkú jẹ́ kémi náà jẹ́ inú nǹkan tí mo fowó mi rà. Ah, hmm, ah, èmi mo relé yìí ah, àwọn èèyàn wo náà ń wo nǹkan tí mo rà wọ́n ń dì ẹ̀ nì kí ló ń ṣe yẹ́ ẹ̀. tilẹ̀kùn main entrance. bàbá sọ̀rọ̀ owó ló ti àtàrọ̀ gan ẹ̀yìn kúlé bẹ́ẹ̀ là ń gbà wọlé. àṣẹ ah, bàbá yẹn ń wá ẹ̀mí kí ló dé ń máa tilẹ̀kùn mi. Ah, ah. kí ló ṣe bàbá yẹn náà lẹ́yìn ìgbà tí mo sọ fún ẹ pé mo máa fún ọ lóhùn wọn ọba lọ tilẹ̀kùn main entrance bíbọn ní káwọn tó kù gbà wọ́n ṣe máa tilẹ̀kùn lé. dàgùn ṣe ilẹ̀kùn lè pọ̀n rí máa pọ̀pọ̀ yàrá ìyá ẹ̀ mo bí ọ́ ní dèjì tó ń fẹ́ fún èmi ní ẹ̀ ń sọ̀rọ̀ tó ń gbá blow pigeon are you mad or something ṣé na you get zazu ni àbí na you be small eh? na you be portable ṣé kò ládéhùn tèmi àtẹjọ ṣe mo bí ọ̀nì ah, ọ̀rẹ́ ti yé mi ọ̀rẹ́ ti mi o ti gbọ́mọ yahoo wálé àbí o gbé yahoo aláṣọ funfun wálé tí ń gbígbá sábẹ́ sí ti ọkọ̀ ah, o ti yé mi. Ah, ẹ gbà mí ẹ gbà mí ọmọ ọkùnrin tó wà lára ọkọ̀ white yìí mo mọ̀ rí pẹ́ńtà kúnlékúnlé wà rè àbí wọ́kọ̀ yìí. bàbá ẹnu ojú mi ta ni pẹ́ńtà ẹ rí mi rí ni ẹ̀yin lè tí ọmọ lájégúnlẹ̀ tó ń kunlé dákun ẹ tẹrí orí yín bàbí ìgbà tí yẹn rù kú ajégún sókè ẹ tẹrí orí yín bàbí. ẹni tẹ́yìn mọ̀ yẹn ẹ sàmì sí lórí lọ́fíì ní kí n tẹ́lẹ̀ bá. Ah, ah, mo dá mo dáadáa bí n bá rè ẹ dákun ẹ tẹrí orí yín bàbá ìgbà yẹ àwọn àwọn eré rẹ bíi kínú fúlò tí wọ́n tẹ́lẹ̀ ẹ wò ṣé wọ́n gbáyọ̀ lé yín lórí ta ló dáyọ̀ lé yín lórí. ẹ lẹ́bi náà. Hmm? bàbá ṣe rí ẹ máa jẹ́ ká máa fi sùúrù sí ni o ó dà èlò lọ́rẹ́ mi jẹ́yìn èló lowó tó jẹ yín. thirty six thirty six. thirty six thousand lẹ́sẹ̀ lọ́ọ̀kì main entrance. ẹ gbà mí thirty six ni òtó torí lójú àbí. dẹ́kun ìgbà ó lọ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ owó náà ìgbà ó lọ bẹ̀rẹ̀ sí lówó lọ́wọ́ tó sọ pé thirty six lèmi ti torí ẹ̀ láyé Ṣàgárí láyé àwọn Awólọ́wọ̀ èló ni àwọn tó bí ọgán gán rí nígbà tí ayé ti wá bàjẹ́ nìṣe tó ti ń rówó thirty three million lọ́wọ́ sọ thirty six thirty six ọ̀rọ̀ àyálà yẹ ẹ̀pà ńgbà tí àwọn Ṣàgárí wà níjọba bẹ́ẹ̀ mo sọ fún un ó béèrè lọ́wọ́ ìyá ẹ̀wọ̀n bá dé lè béèrè tán pé èló ni bàbá ẹ̀ fi fẹ́ wọn kẹ́ kò lè ju seven hundred naira lọ tí wọ́n fi gbé ìyá ẹ̀ wọlé. bàbá bàbá ẹ jẹ́ sọ fún yín gbogbo ilé ìtàn sọ kò tí ì tó pé kẹ́ máa rán mi sílé àbí kò tí ì tó kẹ́ máa rán mi sílé bàbá ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ṣe rí gbogbo gbogbo kíní kò sí nǹkan tá gbé wáyé kò sí nǹkan tá máa gbé lọ. ẹyin mi ò gbé làwáyé ń sì gbé là lọ kí ló wà bẹ̀. kò sí wàhálà. ẹ bá bínú ẹ lè bínú lè mú nílé mi o tẹgbọ́n ẹ lè má bínú lọ. bàbá ẹ fún mi lákànnà ọba yẹn jẹ́ kí sẹ́ńdọ̀. Ah, ọlọ́run má jẹ́ ah, èmi ẹ gba transfer bẹ́ẹ̀ ni káàsì ni bẹ́ẹ̀ bá ti ní káàsì inú ọkọ̀. bàbá cashless policy là ń ràn ní nàìjíríà sí kó kó sẹ́ni tó ní cash. bàbá mi ṣiṣẹ́ wẹ́lẹ̀ bí this one now ẹ má káàntì kan fún yín lówó rẹ̀ tún ṣe bí alágídí tálákà kí ló ṣe yín náà. ẹ dàgùn ta ló kọ ẹyin eh, pẹ́ńtà ní pidgin èmi ló ń blow pidgin sí. ta ni pẹ́ńtà ta ni èmi. ta ni pẹ́ńtà. ta ló fún pẹ́ńtà láì sẹ́yìn lẹ́kọ́ láì fún pẹ́ńtà ẹ ṣé káyìn náà fún pẹ́ńtà láì ṣé àfà ayé òkè. wọn kọ mọ yẹjọ. Ah, ọlọ́wọ́n yẹ̀yẹ́ fún tọ̀tọ̀ ẹ̀ ó blow pidgin sí mi. Ah! èmi. bàbá no go come here o. Ah, ẹ wo ibro ló jẹ̀bi òun ló fún ọ lọ́dìò wọ́n tó yọ ọ́dìò ẹ lọ́dọ̀ jí black. ẹ̀mí ò tiẹ̀ náà wọ́n yìí máa ṣe ń lò. ẹ̀mí ò tiẹ̀ náà ẹ̀mí máa jẹ́ náà. bọ́ọ̀gù ha máa yọ bàbá. ẹ kọ ẹ ṣé ẹ lákànnà bàkú àbí tí mo tiẹ̀ lè sẹ́ni ẹ mọ̀ pé ah, kò sẹ́ni tó lè gbé káàṣì rìn báyìí sìn kò tiẹ̀ sówó ọ̀hún gan. ṣé ẹ dirí pé ẹ mọṣẹ́ ẹ mọṣẹ́ bá a ṣe ń rọ̀ ní gáàsì policy ẹ̀yin ò tún lówó èmi tó ń gbé káàṣì rìn àbí ọ̀tá bẹ́ẹ̀ mọ̀ sọ fún yín ẹ̀yẹ̀ jẹ́ fún yín lákànnà bàkú nǹkan lè tí network ẹ ò ní tètè lọ ẹ jẹun fún yín ní ti àwọn eléyìí tá a ṣe ń sí ní ti jẹun fún ayò òdo bẹ̀ kú <laughs> eight zero two three one eight seven seven forty seven mi yóò gbé fọwọ́ ní lọ́dọ̀ ah, ah, ẹ kọ̀ọ̀kan yìí èmi mọ̀ ọmọ díìsì tí mo fi ń bá wọn dòwò pọ̀ kí n kí n mẹ́. ok ó ti borúkọ lọ́wọ́ kan ní ọ̀wọ́lé. má jẹ́ kó lé o má jẹ́ kó lé o má jẹ́ kó lé o. mo ti sẹ́ni seventy two thousand naira sí. ọdún. méjì ẹ wo ẹyin ó sì jẹ owó ọjà owó ná ọjà owó ná ọjà owó ná. ẹ kú gbé kínní ẹgbẹ́ bá dìde ẹ wọnú àkáǹtì mi yẹn. Ah. ẹ wá ẹ wá ah. ẹ bàbá ṣé ń wáìn wá ni ah. ṣé èlé yóò náwó méjì tó fún yín ni ilé wáìn bàbá wàhálà ń gbọ́ o ìgbà ń ta yóò ọmọ wọlé yóò. Eh, èmi, eh. if you still love me, I go still love you. If you enter me, I go enter you one day. Ó dà Idris Karim, rọra. Ike, I will still love you. Bàbá ẹ̀ ò ní gbà. Wẹ́ mo ń gbọ́. Bàbá ẹ ní wàhálà ṣá. Mo fẹ́ bá ayé dáṣà yín jẹ. Owó ọdún méjì ni mo sọ yìí. Lẹ́yìn ẹ̀ ń ṣẹ̀tọ́ béèrè owó lẹ̀, bóyá kẹ béèrè nínú ẹ̀ papọ̀. Máa rí máa rí. Ó jẹ́ owó ọlọ́dẹ seven five. Ó lágbára o. Ah. Oníkàlùkù àbí tiẹ̀ lára mi ò lè imagine kí èèyàn máa gbèrú bẹ́ẹ̀ kó tún máa jẹ gbèsè thirty six thousand like bí owó ọdún kan nìyẹn nẹ. o <laughs> ọ̀rẹ́ má yẹ kó yá ẹ lẹ́nu èmi gan mọ orú nǹkan tí mo tiẹ̀ lè sọ sí mi mọ bí mo tiẹ̀ ṣe máa gbọ́ òun ṣàǹkan wípé everything i'm doing èmi kàn ṣe i just need to help these people especially my friends because if i don't help them ta ló fẹ́ help wọn kì í ṣe pé mi náà ní owó kan kàkà tí ọkọ kan mo bíá mo ti jẹ bíá mo ní ànító àti àníṣẹ́kù èmi náà ṣì ń manage ni but the little I can still do I should do it for them. Mr. Olórí Olórí I have an advice for you. Àwọn àgbààgbà wá sọ̀rọ̀ kan, wọ́n máa sọ pé oore níwọ̀n. Túndé oore níwọ̀n ṣùgbọ́n pé mo ti fẹ́ bá ìsọ̀rọ̀ yìí ó ti ṣe díẹ̀ Túndé mo fẹ́ kó kíyè sára o mi ò lè ní kó má help àwọn ọ̀rẹ́ ẹ̀ because mo mọ̀ pé ẹ ti ń bá ọ̀rẹ́ yín bọ̀ ó ti pẹ́ kí màá tiẹ̀ tó mọ̀ra gidi gan but Túndé mo fẹ́ kó kíyè sára Pablo níṣòro ò help ẹ ṣùtẹ̀rẹ́ anything eh, tó ní ṣe pẹ̀lú Pablo yẹn èmi o èmi o is a no no for me mi really like Pablo yẹn yeah mi like lifestyle kò serious bíi tiẹ̀ but Pablo níṣòro ó fèsì ẹ̀yìn tí bí ìdèjì ó tún jẹ́wọ́lé ó sáré ṣáà gbangba ẹ fún mi lákàtúntà máa ń kí n san no things are not done that way Túndé ó bá ṣe díẹ̀díẹ̀ sórí tí ìṣù ẹni bá ta Túndé èèyàn máa ń dáwọ́ bò ni I know what I'm saying. Take yourself back jẹ́ kí n sọ pàkó fún wọ́n ní àyìnlá jogún ọ̀rẹ́ tọ̀rẹ́ bá kú tán kò sí nǹkan tọ̀rẹ́ máa ṣe fún mi. You see all these things that I'm doing for all these people, especially for my friends. I'm doing it because I'm their friend and because that's who I am. Inú mi ń dùn láti ṣe fún. You see, ṣòrí ṣòrí kí ni màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìwọ náà máa wo ibi tí mo wà wo ibi tí mo ń gbé wo ibi tí àwọn ọ̀rẹ́ mi méjèèjì tí wọ́n ń gbé àti Pablo àti Dèjì wo ibi tó jọ ń gbé as a matter of fact ṣo mọ̀ pé ṣo mọ̀ pé mo ti mo ti ń plan láti jẹ́ kí wọ́n move in pẹ̀lú mi if not because pé mọ́mí sọ fún mi pé àwọn oníran kan sí mi wípé kí n má gba ọ̀rẹ́ kankan láyé kan anybody má kí n tiẹ̀ ṣe yẹra fún ìbọn kí n yẹra fún gbogbo kó má gbé pẹ̀lú. gbogbo orí tó ń ṣe yìí wọ́n lè má mọ̀ fún ẹ. Ah, ibi tó o ti wá rí nìyẹn bí n sọ fún un èèyàn lè ṣoore fún èèyàn kúkúrú kó jẹ́ wípé ẹni pupa ló máa sán èèyàn lè ṣoore fún arọ kó jẹ́ wípé ẹlẹ́sẹ̀ méjì èèyàn ló máa ṣe èèyàn á máa ṣoore fún àfin kó jẹ́ wípé èèyàn dúdú jaunjaun ló máa ṣe ló máa padà sán fún yàn èmi ò wo èmi ò ṣoore torí pé kán lè sọ fún mi padà bọ́ èmi kàn wò pé ẹni ẹni tó bá fi tiẹ̀ sílẹ̀ tó ń gbọ́ tẹni lẹ́nu ọba mi Èdùmàrè ló máa ń gbọ́ tìrú. so are you telling me pé tí mọ́mí ò bá tiẹ̀ kí ẹ nílọ pé ẹ má gbà wọ́n sílé or whatever tó tiẹ̀ ni mọ́mí sọ wàá ti kó àwọn ọ̀rẹ́ kúrò mi tó ń gbé yẹn wàá gbé wọn sí apartment ẹ̀. tipẹ́ tipẹ́. really. tipẹ́ tipẹ́ tipẹ́. ó ti yé mi ó ti yé mi. ìṣòrí ọ̀rẹ́ má jẹ má má má don't get yourself worked up. no no no no no no no ó ti yé mi mo rí pé nature ẹ ni o lè cheat nature. Uh -uh. but Tunde I would advise you. Still. tíù ọ̀rọ̀ ṣe. àgbo sídi nǹkan tí mo sọ fún akọ ọjà pé tirẹ̀ kókó láwù èmi tó wá pè ọ́ sẹ́mi mọ̀ọ́kan tí mo ti tó ọmọ lọ́yàn fún mi sọ́rí arákùnrin tó dé mo mọ̀ ó dà ìpò sẹ̀ dádúgbò yìí. ẹ bóyá òwò náà bó ṣe dádúgbò èmi wá rí ó wá rí gbogbo obìnrin tó wà ládùúgbò ìkòrò obìnrin tó nífẹ̀ẹ́ ó ní sídi ni mo sì ti gbowó lọ́wọ́ ẹ̀ gan. owó owó kí ni. sanni náà ti jẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ kí mi àti ẹ̀ kákàndà ẹ̀kọ́ sanni mo fẹ́ ká yọ sán ní sọ́tọ̀ ó ní ah. mi àti ẹlájọ máa ṣe dì bó ṣe lóun fẹ́fẹ́ yẹn mo ti gbọ́ ó sì jẹ́ mi balance ni mo ṣe ní. ẹdun ọ̀nà ẹ̀ ń gbowó lórí mi. kìnní sí ọkàn a téèyàn ò lè fi upfront tí ó ti bẹ̀rẹ̀ ó ti láìkè owó jù ó ríran ríran owó a kò dàbí kínní sóòrì bó ṣe dì ní ó láì kó ṣe dì láti half Dubai ni. half Dubai wà ní. èmi ò mọ̀. bó ṣe wà yẹn wà wá lọ bá gbogbo nǹkan tó bá sọ fún ẹ pé kò sí tó bá sọ pé òun fẹ́ la ẹ̀ mọ́ bí jẹ́ kó la ìmọ̀ bẹ́ẹ̀. ẹ̀yin àti ta ni fún kí ni èmi ò ṣe o ẹ wá ṣe wá dé áfù Dubai ló ti dé áfù Dubai kí ni. sọ̀rọ̀ pé ìyàwó àti bàbá wọn lè bínú lọ́rùn. pé kí ni. ipe mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ò gbọ́ ipe mo fún ẹlẹ́ni tó wá ní áfù Dubai kò dé Dubai gangan bẹ́ẹ̀ ó dé áfù. Mm, bí wọ́n ṣe máa ń sọnù tí wọ́n máa gbé ní àwo yàyà tí wọ́n máa sọ pé lọ́kí làwọn ń gbé. àwo yàyà náà eh, ara Dubai ni wọ́n ti ṣe airport síbẹ̀ ah! mo ti gbowó lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó lè sọ pé yes is here. wọn tábà wá délé yín gbowó lọ́wọ́ yín padà. owó èwù. owó tí ń bẹ lọ́wọ́ yín. tó gbádùn owó tọ̀dọ̀ mi ló fún mi wọ́n sì máa bèrè owó tiẹ̀ ni tó wà ló mm-hmm. fẹ́ pa ẹ̀fún rẹ̀ lẹ̀ o. ṣé ẹ gbowó ẹ̀mí mi ni. ẹ̀mí ti kú owó tó ti sọ fẹ́ máa jẹ́ ìmìjà lójú client ni. Ah! ṣé òun bó ti fẹ́ àjọ sàrẹ̀ ni. ẹ sì níbo dáa sán ní mọ̀ nípa rẹ̀. sanni ti gbowó rí nítorí ẹ̀ bó ṣe fẹ́ kádà kọ́ ẹ̀ tiẹ̀. ọ̀dà mo ti gbọ́ ẹ bá ẹ pè wá. ó máa bẹ sọ̀rọ̀ tó bá ti ní ẹjọ́ lọ ẹjọ́ lọ ni o hmm, tó bá ló ń bẹ̀rù ẹ sinimá yẹn wò. kí n yóò rún mi mọ́ bí kò sí wàhálà. gbogbo ẹnu wèrè tó di yìí tó ó sì tẹ̀ mí balance mo sì fẹ́ lọ bèrè balance lọ́wọ́ ẹ̀ ẹ̀jẹ̀ kó sanwó tèmi tí o ti yẹ sídìsídì <laughs> ọmọ tó yá yìí ọlọ́run ní káwọn parents bá fi wá ẹ pẹ̀lẹ́ ọnkú ah, ẹ pẹ̀lẹ́ ẹyin lọ mi ẹ àwa nìyẹn ẹyin lọ mi everything is uh-huh. done ẹ pẹ̀lẹ́ ah, everything ti yanjú gbogbo ẹ ti lọ. Ah! mo tún sọ fún mo ní abdul balẹ̀ ti dé mo wá lóhùn mọ̀ bóyá ó ya ni torí ó dọ̀fọ̀ máa ń pọ̀ látọ̀nà ẹlẹ́kọ̀ọ́ wa ó dì ẹ pẹ̀lẹ́ ẹ jẹ̀bi ẹ tí lè lọ ẹ mọ àwọn gbèsè àlùbọ́sà gbà o ẹ tí ì san balance mi. ẹ má wọrí ṣebí the same account lẹ́ ń lò máa tẹ̀ síbẹ̀ ẹ tẹ̀ síbẹ̀ tó bá jẹ́ pé tàbí balẹ̀ àti fẹ́ fọ ẹ fi ẹ jẹ́ lọ fọ́ ti yín ẹ tẹ̀ mọ́ pé máa sunu jọ ẹ lè fẹ́ kìsẹ̀ kó má gba ẹ gbígbanu fún ọmọ alanu. ẹ i'm going. ẹ ṣe gan. mama rí ṣàlá ẹ ẹ ma enjoy mi. Ah, ah, i'm coming. ìlọ <laughs> mi tó tó tó yá yìí ẹ máa gbádùn mi. Ah, baby ṣó wà gàjí náà ń pè mí bọ̀tú bó tún ṣe wá rí mi àwọn èèyàn tún máa ń kì mí fà á wàá máa gbọ́ gàjí owó gàjí ọlá alágógódé lékuléku abẹ̀yìn àròpélémọ̀pélémọ̀ ó ń lọ sóde kò kára lé. ẹrú dùnú mi ò root mi kàn fẹ́ káwọn. kílódé tẹ kára lé. because mi ìfárin fi wọn ni. ah ego ni wọn pè wọn. ego kọ ego plus two. ìgbéraga ní síwájú ọ̀pá ẹ lè kú dànù. ah ojú ẹ ló jọ bẹ́ẹ̀ because mo mo hate ìwọ sí ni. Um, actually mo believe pé ńlọ mi àti bẹ́ẹ̀ parí gbogbo nǹkan tí ó yẹ kí n sọ pẹ̀lú ẹ̀. a ní lọ ni. ẹ̀gbọ́n ẹ̀. kòràtájù. Hmm. Hmm, so ó ti ma ba mi ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe pẹ̀lú ẹ̀ so mi ní sọ̀rọ̀ jù àbúgẹ̀tì bó ṣe wà yìí nsìn nǹkan tí mo fẹ́ ká jọ ṣe gangan ni pé kí n máa mú ẹ lọ sílé kí n dẹ̀ wá kó gbogbo nǹkan tó yẹ kí n kó wá necessary thing. ẹyin àti ta ni. èmi pẹ̀lú ẹ bébì. Hmm. ẹ mọ̀ wá bá mi lọ́wọ́ bọ̀dá àgájọ́ kò kù. ẹ mọ̀ bínú mo ẹ mọ̀ parọ́ o mhm. ẹ mọ̀ parọ́ o. mi lè parọ́ náà. òkú lẹ mọ̀ wẹ̀. no no but actually kọ́kọ́rọ́ mọ́ṣúárì ọwọ́ mi ló máa wà. ẹyin láwọn ti fi fún ọmọ ń kò kù. Hmm. àtòkù dúdú àtòkù pupa hmm. ọmọ kékeré àtàgbàlagbà kọ́kọ́rọ́ rẹ̀ mẹ́ lọ́wọ́ yín. Hmm. wàá enjoy mi gan bíbí ah ó tún wò tẹ̀lé mi <laughs> díẹ̀ ló ń wò yẹn. Ah, ayé yín fẹ́ dìnnú. kí ló dé. Ah, n tẹ́bi lè wọ díọ̀ ayé yín fẹ́ dìnnú. Ah, ó ráṣọ tí mo wọ ni. bẹ́ẹ̀ bá ṣe pé nǹkan mi ń bẹ lára yín àbò lórí ibú ni mi níṣẹ́ rẹ̀ ṣoògùn. ṣé ẹ̀mọ̀ pé mo ti lọ́kọ ẹ̀gbọ́n mi ń gbà yín ni èmi Pablo mọ̀ ń bẹ̀. sorry who is Pablo tí ọkọ bá jẹ Pablo Escobar ló dúró tó ń wájú ẹ. àwọn irọ́ ọkọ mi ti escobar èmi lẹ́scobar ẹ pablo eh, lọkọ tiẹ escobar ló wà wájú ẹ máa náwó fún ẹ bàjẹ́ máa tún ayé ẹ ṣe jù. ẹ wo ọlọ́run fọwọ́ kàn mí o àmọ́ fọwọ́ kàn ọ́ kí nìyún. má kàn ra tọ́lẹ̀ tàbẹ́ẹ̀sì. kí ló mú wáyé àmú nǹkan kan wáyé tó at the end of the day gbogbo nǹkan tó kó sí ni àwọn ikán ìra nǹkan kan ló máa fi. Eh, ó ti wá dábàá ó ti dà ẹ fẹ́ sọ̀rọ̀ sí mi àbí ẹ fẹ́ sọ̀rọ̀ sí mi bọ́dà gàdí bọ́dà gàdí bébì mi bọ́dà gàdí bébì mi tí mo bá pè yín lẹ́ẹ̀kan sí tẹ̀sí dáhùn bébì yàsífì gbàsífì ìsọ́tì síìmù torí yín. ìyẹn your husband to be. tani àti tani. èmi àti ẹ. ẹ̀rọ kan sísọ yóò jẹ́ wọ́n bá káàkiri tó torí yẹn bá ń gbóná lóko torí àwọn làbá ń gbókùn lọ́yọ̀ wọ́n dìde àlùbọ́sà àwa awùtọ́ wọn wọ jù àyè àtijọ́. no no. wọ́n kò sí lọ. má lọ bébì bébì no you can't go like that ti di ṣé wọn o ó dẹ̀ ti mọ́ wọn lára wọ́n ṣe ń ṣe nìyẹn o. báwo mo ṣe ń jayé mi ọkọ mi hmm? n ò gbádùn ọ̀gbọ́n mi. ṣé òun gbádùn oúnjẹ. òun gbádùn rẹ̀ hmm? tọ́kí mẹ́fà mo kọ́kọ́ jẹ kó tó di pé mo tún ní jẹ ńdómì àti sí hmm. ọkọ mi mo bá tún ayé mi wá. Mm ìwọ náà ní ìfẹ́. àmì ìgbà tí bá ti ní ayé ìwà ọwọ́ ni màá fẹ́. jésù jésù ṣe báyìí má ṣe báyìí wàá ṣe díẹ̀ díẹ̀ ní mú díẹ̀ díẹ̀ ní àwọn síbẹ̀. ọ̀fun mi bẹ síbi ntọ́jú. má jẹ àbí ṣe bí mo bá kú ayé mi wá ìwọ ní ìfẹ́ mo ṣe ń tọ́jú. ìfẹ́ mi. mo ti kọ́kọ́ jọ tọkí mi mẹ́fà kó tó gbé ìwà fún mi. ẹ ṣe bó máa ò jẹ fàájì àsìkò yẹn. ń jẹ òun náà kéyìí kọ́kọ́ sinmi náà ó yọ báyìí ọkọ mi ọmọ bá wá jẹun tán kó ọkọ mi ọkọ wá jẹun mm. ó yọ báyìí mo fẹ́ ṣèlérí kan fún mm. mo ṣèlérí fún ọ lónìí ó pé mo bá fẹ́ wá sọ́dọ̀ rẹ̀ yẹn mm. ni mo wọ pátá mọ́ ah, ah, ah. nítorí ọjọ́ àkọ́kọ́ tí mo wá bí mo wọ pátá nígbà yẹn fẹ́ wọlé ó fẹ́ lè bákan bákan àmọ́ mo sì lè láti òní lọ yàtí mi ni mo wọ pátá. ọwọ mi ọwọ mi ọba fẹ́ wọlé ọwọlé sòsì. sooroso èmi náà wá fásitì yìí ṣèlérí fún ẹ pé sórí wọn pé lọ́jọ́ sí tó wọ pátá wá yẹn sọ pé ìka àtáyà tèmi náà mo fi fọwọ́ fà jáde mm, ìní fọwọ́ fà mm, mm, mm-hmm. ká àtáyà fà wọ́n jáde ọmọ wọlé sòsì ni. káwa jẹ tibẹ̀ rẹ́ra jẹ tibẹ̀ gangan síyí mi olólùfẹ́ mi síyí mi ayọ̀ mi o ah, ah. máa fi rí sísè mi gbogbo àbí ní rí sí ẹ ẹbí ní máa rí sí ẹ o máa mú báwo ṣe wá ṣe òsínwó sí múdù báyìí rẹ sídì sídì. ìyá ta ló jẹ ìgbà tí wàá ti ṣe dọ́kọ̀ wá jẹun gangan. má jẹ ìgbà gangan máa jẹ́ tán gangan ibẹ̀ gangan. ṣé o ní military zone ni o wá tò sílẹ̀ ọ̀gá wa ẹ fẹ́ gbalẹ̀ mọ́ gàwa lọ́wọ́ àbí o ò ní serú ẹ̀ mọ́. ọ̀gá ìjọ tó lọ ẹjọ́. ṣé fẹ́ gbalẹ̀ mọ́ gàwa lọ́wọ́ àbí o wá tò sílẹ̀ ọ̀gá wa wà lónìí ní. ẹ nà dáadáa ah, jẹ. ọ̀gá kò rí bẹ́ẹ̀ ìtàn yẹn ló gbọ̀n mi délẹ̀. ìtàn yẹn ló gbọ̀n. Ah, ṣé fẹ́ gbalẹ̀ mọ́ gàwa lọ́wọ́ àbí. Ah, tèmi bá mi wo ń wọ̀n ẹ next time tó bá try màmí sọ pé wọ́n pa ẹ̀. Ah! ó yà fi mí lọ. gbẹgbẹgbẹ ìbá yìí ìyá mi gbẹgbẹgbẹ ẹ̀yin ìyá mi ẹ pa ọlọ́pàá ẹ pè sójà ẹ ẹ gbẹgbẹ sọjà ọgá sọjà. èyí àwọn gbé kẹ́ni ẹ̀ ní gbọ́ràn ni kí ẹ̀ rí ìró ni. mi ò mú gbò jẹsà jẹsà jẹsà ẹ jọ mo mi sí flight. yíyọ lọ yé yé yé yọ rà yá ẹ ẹ sọjà yé yé ẹ gbẹgbẹ ojú ọ̀rọ̀ ni mo gbà yé yé yé orí mi yé yé. dókítà ẹ jọ báwo la arákùnrin yẹn báyìí. ara bíi ti báwo ṣebí mo sọ fún pé kẹ́ lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ wá kalẹ̀ tọ́jú ẹ̀ ṣẹ́yìn lẹ bí ẹ̀ ni. ẹ lóòótọ́ èmi kọ́ lẹ bí ẹ̀ mo kàn ràn wọ́n lọ́rọ̀ ni ẹ tiẹ̀ tọ́jú wọn náà. ẹni tẹ gbé wa ó ti ní internal bleeding alùkì nìyẹn tábà rówó àní lè fi tọ́jú ẹ̀ ẹ lọ wọ àwọn ẹbí ẹ̀ wá ràn wọ́n lọ́wọ́ délẹ̀ kalẹ̀ tọ́jú ẹ̀ ìyẹn lẹ lè fi ràn wọ́n lọ́wọ́ parí ṣé ti gbọ́. dókítọ̀ ẹ̀mí ọ̀rẹ́kùnrin tá à ń sọ yìí ẹ̀mí ẹ̀ wá important ju gbogbo ilé tẹ̀ ń sọ lọ mi ì wọn ni mo fẹ́ wọ àwọn ẹbí wọn sí ẹ̀ tiẹ̀ sì kọ́kọ́ tọ́jú wọn lọ́kọ́ máa kú. owó náà la máa fi rò owó náà la máa fi ra gbogbo nǹkan máa fi tọ́jú wọn ẹ gbìyànjú ẹ lọ owó wá tẹ bá rí àwọn ẹbí ẹ kó wọn wá kó máa wá sàn kalẹ̀ ṣe ìtọ́jú tá a bá máa ṣe ìtọ́jú lẹ́ẹ̀kan náà ṣe ti gbọ́ ìyẹn lẹ lè fi ràn wọ́n lọ́wọ́ ṣe ti gbọ́. ok mo ti wọ́. Olúwakẹ́mi like I, <laughs> I can't believe what's happening right now. Mm -hmm. yes as a matter of fact tó bá jẹ́ pé àlá mi kí anybody má jí mi nínú àlá yìí. you love me that much yeah. really. I am in love with you. Mm-hmm. I love you, babe. Uh, thank you, baby. I can't just believe this. <laughs> I said God, <laughs> I'm kind of shy, mm. so yeah. It's alright, it's mm. alright. God, don't break my heart. I said nobody should break me. I'm mm. so much in love with you. I love you too, <laughs> babe. Ah, ah, ah, ah, ah, ah. ah Hey, yo, my sofa, you're kẹ́mi ah, aṣọ tí máa ń yọ̀rẹ̀ wá sí bíbá ah position tí mo ti ẹ̀ bá yín yìí ó lágbára gan-an. Hmm, kí ló mean na kí ló fẹ́ báwo lè fẹ́ expect àwọn àfẹ́tẹ̀lẹ̀. Ah, tó tó báyìí ni so you been coming here doing all these things and I didn't know. but ṣebí ìwọ náà ló bá mi sọ̀rọ̀ you asked me to give in I thought about it and felt okay I think I like you. Ah, láti láti láti dá lóhùn mímí understand ẹ̀ ọ̀ tún dé ṣé o fẹ́ máa gbàbọ̀dè again ni ó ah, bẹ́ẹ̀ fi ti ṣeré ìnáwó àti pé àwọn Yorùbá ló sọ pé tí ọkọ bá ti mojú aya tán alárinà ó máa ń yẹ ẹ̀bá ah! <laughs> àti pé mm, ẹ má jẹ́ kó yẹ bá ọ hmm, mm. kó má yẹ bá nítorí pé this grace that I am enjoying right now benevolent and I mean mm. òun ni mo lórí ọ̀fẹ́ because he literally spoke to you if hmm. you consider me. Yeah. It's, eh, eh, and that calls for celebration. Yes. For ah, you. Hmm. Yeah. It calls for it. <laughs> top, top, top notch celebration. <laughs> Báwo ló ṣe mọ̀? máa fẹ́ ní special treatment I come and coffee o máa rò my daddy. máa I just want to, I just want to thank you that Obama, baby, mi bá bíbí mi sọ̀rọ̀ ó dẹ̀ gbọ́ kò jẹ́ ẹ̀kọ́ so it's a dream culture. Mm-hmm. Ah, top notch. Coming. Kẹ́mi ó yà mí lẹ́nu so fast. Òtúndé ìwọ náà ló bá mi sọ̀rọ̀. You asked me to think about it and I thought about it and felt, oh, tablet is not bad after all. I like it. Uh, but you well kò bad no ṣá. Thank you. Ah, that's true kò bàjẹ́ náà lóòótọ́. Okay, Ah. You be my G for life. Ah. Oya. Ọ̀rẹ́dẹ̀ mú pé mo Ah. mú mú ok ilé ìkọ̀kọ̀ fi kúkú fi la. mo ò fi ìgboyà ká ṣe toast ìwọ ni celebration ìwọ ló wà fún do you eh. understand so i don't want anybody to take your moment. ah eh, gbé fún kọ́kọ́kọ́ mu náà. <laughs> kí ló ṣe lè ó bẹ̀rẹ̀ sí ẹ̀jẹ̀ mú nǹkan tó fẹ́ mu jọ. má mu gbé fún kọ́kọ́kọ́ mu náà ah, kí ló ń ṣe ẹ kẹ́bi náà i don't understand owó lọ́kọ́ mi ṣé ìdílé mi àti túndé ti jọ mú nǹkan pọ̀ ni má dà lóhùn bọ́kọ̀ ṣe máa ń wá over protective ni. má mú jàre mo ní kó gbé ìkà ẹ. kẹ́mi kí ló ṣe ẹ̀ náà lọ pé ìjọ ìgbà olùsọ́mí di food prevent tó láti kọ́kọ́ jẹ́ kó láti taste oúnjẹ kó tó mọ̀ pé kíní ń bẹ. Ah. ṣé nílé mi àti Túndé ti ń jẹ àtijọ́ mu ni. ó sùn mí o. no I don't like it I don't like it nǹkan tó fẹ́ mú ah. kó má dà lóhùn. Ah, àbí ṣe. I think the old issue pé everything is going on fine ló ń ṣe mú she's just been overprotective. mo ní kó má mú ìkà ni ẹ apanilẹ́kúnjayé ni ẹ ìkà ọ̀dájú e-, èèyàn burúkú ni ẹ. Ah, gbà mí kí ló ṣẹlẹ̀ ń bíbá kẹ́mi ṣé wọ́n gbàwọ̀ ẹ̀rọ yes because kò yé mi mú wa confused already e-, e-, nísìnyí èmi àtẹjọ́ ń ṣe ìfẹ́ jamaica tẹ̀mẹ́ka ike ń bíbá òjijì ló sọ di ìfẹ́ yagbọ́npá àti ìdàgbò mọ́ mi lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ òòtú wa mú wá ráwọn sọ wọn sàwọn ìjìnlẹ̀ yorùbá àfi bíi pèsè yìí ló ti wá ìwọ tó ń gbé banana island ni àwọn fámìlì ẹ lọ́dọ̀ nílé sí. Pablo ó mà dájú o ó dẹ̀ yé o. ewo dover ewo dover reaction tó gbé kinní lè ah, ah. tó da kinní lè ewo ni mi understand. Pablo ládùúrú gbogbo ìfẹ́ tí mo fi hàn sí ẹ ládùúrú gbogbo nǹkan tí mo ń ṣe fún Pablo mò ń lé èkú sí o dẹ̀ ń léjò mi kí ló dé kí ni mo ṣe fẹ́ ṣọ́ kí ló dé tó ìfẹ́ pa mí. gbẹ̀yìn wèrè sáhùn kó gbẹ̀yìn òṣìṣẹ́ dẹ̀ mo dẹ̀ bẹ̀ sí máa pariwo bí pé gbé wú fa mi kí problem tẹ́ mo dákẹ́ fún ẹ kí ló ṣẹlẹ̀ in the first place kini lè mi àṣẹ jọ̀dàpọ̀ tó máa kọ́kọ́ máa lé èkú sí mi in the first place Kini ni mo ṣe fún ẹ fi máa lé èkú sí mi ṣé bẹ́ẹ̀ kí ní lásà fìgbà ní tó lékun síbi wọ́n wá ní pé mi nílé jòsè àti máa fa ejò gan ó yẹ kí n lékì nínú ọlọ́lá jù òun rẹ̀ kí n wọ́n sí ẹ àbí kí wọ́n kí wọ́n erin kí wọ́n sí ẹ àbí kí wọ́n eh, whatever wild animal kí wọ́n sí ẹ. enough of all this iwọ Tunde you are stupid ọgbọ́n oh, I told you this from the beginning from the very first day I met you I told you this guy is not good for you ọjọ́ tí mo kọ́ rí yín tó bá mọ̀ nǹkan tí mo bọ́ ìsọ nípa ẹ̀ ò ní jẹ́ kó súnmọ́ sàlẹ̀ bàtà ẹ̀ This guy is callous. He doesn't like you. Oh, ìwọ. O rò pé mi love eh? You're telling me you love me? Me love you. I only pretended for you to know the wicked and callous human being you have here. Call him friend. Kí ló máa tiẹ̀ ń ṣe ẹ́ náà? Òun sọ̀rọ̀ òṣì. Kí ló tó wà confused náà? Ọ̀rẹ́ ò yéra ẹ̀. Mi ò mọ sọ̀sẹ̀. Lẹ́ni wàá lo Di Ofaguwa, ọ̀la wàá lo Chinua Achebe pẹ̀lú ẹ̀yìn William Shakespeare. Tó ń sọ fún mi pé òun lọ́sọ̀tọ̀ bá jẹ tèmi, mi wà callous máa kíní kan. Kí ni problem ẹ? Ìwọ wá fẹ́ máa sọ fún mi pé èmi eh, do you think I love you? Ó máa overprice ara ẹ̀ gan o ọ̀rẹ́ ni sọ fún ẹ tójú ò bá ti ẹ wọ́n lóbìnrin tójú tí ó ti bulé tẹ́pọ̀ máa kọ́kọ́ máa fẹ́ ló máa fi ìfẹ́ máa fẹ́ máa tóòsì ọkùnrin ó máa sọ fún mi pé kìdí wọ́n tẹ́pọ̀ mo kàn fẹ́ out of empathy mo fẹ́ owó kì í jẹ́ kí n rẹ̀ láwọn kó má rẹ̀ pé ayé ìfẹ́ bàjẹ́ ayé ìfẹ́ di kókó ṣé ìwú obìnrin ni ẹ gbogbo obìnrin tó wà ní lẹ́bẹ̀ẹ́ tó lówó lọ́wọ́ wọ́n máa ń lo original eh, human hair eh, in its original form lọ́ máa ń lo ìwọ ni kọ́mọ́rí tó ń gbé kọ̀ọ̀kan sórí Ah, òwú tó fi mú wíìgì orí ẹ̀ ló gbé sọ ó kù mórí bíbà ẹ̀ irun ẹ̀ bá tí bá fọ́ fa irun ẹ̀ pé fẹ́ fi wá romantic báyìí gbogbo irun ẹ̀ máa ń ya mí lè kó ló máa ya mí lọ́wọ́ ti fún mi bliss òun ló ti fẹ́ fún mi náà kù yìí láì ṣe pé mo lo cream òun á wá sọ òun á sọ̀rọ̀ tí wọ́n wọ́n wọ́n ṣáà wà lórí ọwọ́ ẹ̀ má jẹjọ́ èmi àti tajọ lẹ́jọ́ lélẹ̀ kò sí kan tó kún ẹ̀ ṣó ti kó ah ah Pablo ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu lẹ́nu wéèrè. èmi lẹ́yẹ àná òfọ́nù èmi lẹ́yẹ òfọ́nù gan èmi ló ń pè lẹ́yẹ kò sí problem náà. Pablo o ti da I am done I am done with you kò sí ìkọ̀kọ́ mọ́ láàrin mi àti ẹ. sọ́yà this doctor gan ibi gan ṣọ̀rẹ́ mọ́ mò ń bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ ló ń lé eku sí mi ó wá ní mi nílé ìjòsí ó wá ní mi nípa ẹ mind you let me tell you the honest truth èmi kò bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ mọ́ like mo ti wà dóhùn tipẹ́ òun sọ ìwọ́tẹ́ pé mò ń bẹ̀ ṣe out of out of pity ni ìwọ náà sọ pé mi bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ òun kà mí ìwọ́tẹ́ pé mo ṣe wáyé ẹni ẹ̀kọ́ ni ó ti kọ́ ẹ sílẹ̀ ìwọ sọ pé kí n dáta ló bá ṣe ṣe bí lójoo ṣe bí Netflix ló wò lójoojúmọ́ lẹ́yìn àti YouTube ló wò kí ló wò jù bẹ́ẹ̀ lọ ìwọ ń sọ̀rọ̀ ṣé gbogbo àṣírí ẹ̀ ti tú sí mi lọ́wọ́ olóṣì olórin ẹ̀jẹ̀ tó ń ṣe fún mi ẹlẹ́dàá mi ló ń lò náà mo yà mú mọ̀ mo pé ẹlẹ́dàá mi ló ń lò ìwé gbígbá lé mi lórí tó gbá sùn sọ́dọ̀ ẹ̀ báyìí ó máa lé mi màmá dàbí sẹ́mẹ́ntì lórí mi ni kò sí bàtẹ́ kórí màmá mi pé mo rí òkú lójúmọ́ ìgbà tó ń gbé sí mi ìwọ nìkan máa rí èèyàn tuntun tó ń lo black soap kí ló ń lo black soap fún ṣé kó máa lo black àwọn tó pupa àwọn tá pupa tá n tọ́ ọbọ̀ kí ilé kan máa lo black soap yẹ kó máa lo black soap ṣé bí mi ló ń lò ṣé mi kọ́ ló ń lò ni ó wá sọ pé kí ni ẹ̀ ti dàrú wọ́n àti gbogbo tó fi ṣe pé inú oore inú inú percentage ògo mi ló ti fún mi ní òun fún mi three point two percent àbí zero point eight òun fún mi inú wa ní kí n dúró kí bẹ́ẹ̀ máa ṣọ̀rẹ́ òun fi pé mo wà ìta yìí. ìtókè ìtókè. kí ló ṣe é. ẹ wọ́n máa rí ìtókè. Pablo Pablo wà á mú kínní. o máa fọ ní ìdàpọ̀ tó ń kọ́ láti ẹlẹ́gbẹ́ máa mú ok jọ ti bá mú kí ló fẹ́ ní garanti pé òun ní padà lọ ó mọ̀ bóyá mo ti fapówó tẹ́lẹ̀ kùn tẹ́kọ̀ ìbámu kò sí kan tó máa ṣe mí. Eh, àgùn láàgùn tẹ̀tẹ̀ o bá àti fi aporó tẹ́lẹ̀ kùn àbí kò ti lo antidote ẹ̀ kò kàn mí tọ̀dọ̀ mi ni pé wà á mú kinní ní sí. torí mi ò kàn understand every time ṣe ó ṣáà máa fẹ́ káwọn òbí ẹ̀ kọ́ fojú sunkún ẹ̀. ó tọ́ mi wọ́n ń gbọ́rọ̀ ọmọ díẹ̀ là lọ́wọ́ kó lóun jẹ́ kóun lórí àkìtọ̀ lọ́jẹ̀ èmi ò ní mi ò ní mú bọ́tí bá wù wá mú. tó ah! nǹkan tí mo ní o máa mú ni pé eh. sórí tó bá mú sórí nǹkan tí mo fi sí ṣòro ṣò ní inú ẹ̀ máa rọ́pò ó ti lọ nìyẹn. Ah! bó ṣe ah! iná nìlà ìlọ́ máa kọ sórí ọ̀rọ̀ máa kọ àtìgbé túndé rélé òun lọ nìyẹn. Pablo wàá mú kínní. ta ló fẹ́ mu. wàá mú kínní. tí bá mu ṣe mọ̀ bóyá mo ti fa pọ̀wọ́ tẹ́lẹ̀ kù. kò sí kò sí ìṣòro. ṣé wàá mú padà. wàá mú gbé wá. ṣe ṣí èrè ṣe ẹ rọ mi. ọba tẹ̀ ní àtidó tẹ̀. ọba tẹ̀ ní àtidó tẹ̀. máa ń wá. ó ti di ṣé wọn o ó dẹ̀ ti mọ́ wọn lára bó ṣe ń ṣe nìyẹn o. wọn gbádùn ẹ̀mí. alákàdá ẹni tí ó mọ̀ ni ó mọ̀ ẹni tí ó mọ̀ ni ó mọ̀ àwa tí a mọ̀ la já sí àwọn dìdìrín tó ní lóko ní olóye. ọkọ mi ò tó kówó dé. ó lè jẹ́ western union ló lọ gbà báwọn. ẹ̀bùn wọn kò kọ ẹ̀. àbí wọ́n máa tì. wọ́n sì jọ kínní ń máa gbádùn ẹ̀mí mi. Hm? pablo ọkọ mi ẹ káàbọ̀ ọlọ́pàá lè bá jẹ́ lónìí ni. excuse madam iṣẹ́ ò lè mọ̀ tí boyfriend yín àbọ̀kọ yín ṣe. Ah, bọ́lọ́pàá bá ti. ẹ dá mi lẹ́jọ́ kí kẹ́ bá mi sọ̀rọ̀. bọ́lọ́pàá bá ti ń dúró orí ogún ti dé nù. ọlọ́pàá sẹ́yìn ká mọ̀ pààrọ̀ ká mọ̀ jalè láàárín èmi àti àtọ̀lọ́hún yahoo lọkọ mi ń ṣe ó sì ní laptop àwọn ẹ̀rọ wọ̀rẹ́ lọ́yànjú rẹ̀ yóò ṣẹ̀tù yín. ṣùwà òkè kí ló ń ṣe hmm. ẹ. ọkọ fún ìṣe pablo. ẹjọ ń pawó ẹjọ ń jẹwọ ni. wọn ń kó wáyé ara tó kí ló dé ó wọn máa ń láàrin ọ̀nà mọ̀ ń jẹ nígbà fún mu gàrí ọ̀hún wọn ń gbádùn ẹ̀mí ọ̀hún ṣe ẹ wo ọ̀gá ọlọ́pàá. kí ni ìṣẹ̀lẹ̀ gangan máa ń ṣẹlẹ̀ nínú burúkú sún wọn. ọkọ mi ò sẹ̀tù yẹn mọ̀ wọ̀de lọ́sẹ̀tù. ṣé o máa ṣe é ṣé o ṣe o ṣe o ìwọ lọ pọ́n ṣe ṣé ṣe mojú o ṣe mọ́ra báyìí náà ẹ wo ṣé kí ọ̀rọ̀ laptop tó sọ ẹ má dá kótókótó ló ń sọ ah. ṣé kí laptop tí mò ń sọ èmi kọ́ mo ní ọ̀gá ọlọ́pàá jẹ́ kí n jẹ́ ah! ìtọ́ E, e, e, èmi kan mo ní laptop yóò fi yáwó lọ́wọ́ mi. are you serious. as a matter of fact ọ̀gá ọlọ́pàá mi ò mọ password ẹ̀ èmi fi èmi ń tẹ̀mí ṣe. rubbish na níbi ìsọmẹ. ẹ wá sọ ready game player ọ wá ń gbá wọn sọ́tún gbá wọn sósì my friend go inside let's go. bó ṣe ń ṣe nìyẹn o wọ́n joyè alákàdá ẹni tí ó mọ̀ ni ó mọ̀ ẹni tí ó mọ̀ ni ó mọ̀. Ah. kí ló dé tẹ́ fẹ́ pa mí kí ló dé tẹ́ fẹ́ mí lára kí ló dé tẹ́ fẹ́ yọlé ayé lẹ́bi mi síta sídìkà sùn àmẹ mọ́sálálì dà great àmẹ mọ́sálálì sọ̀tẹ̀. who is cutting on your mind. àmì náà ni ọ̀rẹ́ ìjà àmì pé. ẹ̀gbọ́n mi ìyá jẹ mí. Ah, wo bá tún kọ́rọ̀ yàwá o etí mo fẹ́ sínú lẹ́yìn sí i ọlọ́nìkan ni ó kó mi yá o i'm dying. ìyá sí ìyá jẹ mí mọ́ jẹ̀yà gan. kí ló fi ìyà jẹ ọ. tẹ̀sán mo bọ̀ ọkọ nǹkan ṣẹlẹ̀ nǹkan bèrè mi lẹ́yìn bí mo ṣe wà yìí wọ́n nà mí nínú bàrá gidi. àwọn sójà náà fi bí ti. wọ́n nà mí bí o lè ní Pablo jà. Pablo ní ṣoríire. ẹ wo olórí ibu Pablo tí mo pè lọ́kọ mi kẹ́ńtọ́kọ mi olórí ibu ni o ẹ̀gbọ́n mi àṣẹ Pablo ò ṣe kì í ṣe yahoo. bẹ̀ẹ́lí ní ìṣe yahoo. yàtí kì í ṣe yahoo. pablo ìṣe yahoo. Laptop tí mo ń gbé kiri kì í sòun lónìí. bóòlù tí a ṣe é tí ní pablo tí mo ń gbé láptọ̀pù káàkiri tá a sì jọ mọ̀ láàrin bí àtẹ̀kọ́ iṣẹ́ tí ń ṣe ni pé mo ń tẹ̀ kárí kì í sì ṣe dídí ẹni tí ì lọ kílọ̀bù kí wàá lè fi láptọ̀pù ṣe. ẹ̀gbọ́n mi yà mo fi láptọ̀pù yáwó lọ́wọ́ rẹ̀ ni kì í ṣe gbogbo pablo ní ti yahoo ṣé láwọn mi ti mo lọ sí ìnìsọ́rùn ṣé ní báàgì kì í ṣe yahoo ni wọ́n ń ṣe wọ́n fi yahoo bójú ni ah. fake yahoo ni Pablo fake yahoo boy ni ṣe láptọ̀pù tí ń gbé kiri yàsín kò mọ pásíwọ̀dù rẹ̀. Ah! Ah! that is stealing by trick stealing by trick ni ọ̀rọ̀ láàrin mi àti ọmọ ìyá kan rẹ̀ ṣé kìí ṣe pé Pablo ti gba pátá ndì rẹ̀. bọ̀dá Hasan ni. Pablo ọjà mi lórí ara ó sì jà mí lórí abẹ́ ó ti lù sky ilé ilé mi à sky. ẹ̀gbọ́n mi. ìyọ̀wọ̀ pẹ̀lú ilé ń gbóná lọ́wọ́ bá ti jẹ wàyí. kí ló ṣẹlẹ̀. ah àmọ̀ ti fẹ́ lùsì àkọ́bí wa aṣíwájú wa mọ̀ ti fẹ́ dìdàkúdà. kí ló dé. ah ẹ̀gbọ́n mi lọ sàgbákò lúlù ni o ẹsẹ̀ kan ayẹsẹ̀ kan ọ̀run wọ́n bàbá ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ fẹsẹ̀ kan tó kù kó máa lọ sọ̀rọ̀ kókè mi àti Ah èmi àti olè dáyé ṣe tẹ́gbọ̀n mi bá fi lè lùsì ẹ̀ tí bá síwájú wa náà lọ sọ pé òun fẹ́ tọ̀ mọ́lẹ̀ fún wa pé ká lè máa rógòlò tẹ́ni tí ó jà rógòlò bá wá ṣe báyìí tó bá kú sọ̀rọ̀ pé bóyá ìyàwó rò wá sí wa tá fi jáde láyé. ìyá ẹ bá ti pa àwọn òbí wa tí mo bí èèmọ̀ mi ló yẹ kí n wá lákọ̀ọ́bí. tó bá wá lákọ̀ọ́bí gan ṣé ilé ayé wo rojú tu rárá bá ṣe jẹ kí ni kí ni. ẹ kó ṣe oúnjẹ ẹjọ́ lọ wọ̀ ní wọ́n ṣe wọ́n ah! kí ni. tó ń pẹ́ látìgbà tó ti sọnù ní inú wo ti dùnú lé ìsà. Ah! ọ̀dà òsùn wọn o ò wúlò lóòótọ́ o àmọ́ bó a ṣe mí ṣe nísìn inú wo dùn rárá. sípè ayé ẹ̀gbọ́n mi ti wá rún báyìí. sídí mhm. ìwọ tójú rí ọ̀nà àtẹ́lẹ́ tí wọ́n gba olójú sá. èyí ti fẹ́ lọ sí. <laughs> ládùúgbò kúlọ̀ aláwọ̀ tá a ti kà tá a ti rò pa ti lùsì ẹ. sẹ́ẹ̀ka yà á ṣe sí yàsímọ̀pọ̀. ẹ jẹ́ lọ wẹ̀ gbọ́ mi yá. mo fẹ́ dàbí lágbájá. ìyá jẹ́ mi. mo dáná mo dáná àwọn ọkọ tó bá mo lè ṣe é sí. pàkọ́ bí ìyá mi. ẹ̀gbọ́n mi. níbo ló wọ́ gbà lọ. ẹ̀gbọ́n mi ọ̀ràn kan ló bẹ́ mi mo rárá ni ah. ọ̀ràn kọlù mi ni bẹ́ẹ̀ tí ń wò mí police station mo ti ń bọ̀ police station. Ah. ẹni ó sọ bẹ́ẹ̀ ó download gbogbo tójú rẹ̀ rí fún mi ta. péjì márùn-ún ni. ibẹ̀ mọ́ ẹ̀bí sùn sòro rẹ̀ mọ́ lágbára ọmọ gùn gan. mo sọ ta wọ́n sọ pé àti wọn àní. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé ẹ̀ wá mi. ìgbà wa download ìdààmú rẹ̀ fún mi. Ah. mo rí pé dààmú ìwọ. ìdààmú tí o tó ṣe dààmú àdúgbò. ìdààmú gbogbo àgbáyé mi. ìdààmú police station. bẹ́ẹ̀ ni wọ́n lù mí àlùkì ni wọ́n fi mí ṣe. dààmú àwọn èèyàn mọ́ ẹ mọ́ ìyàwó àgọ́ aláàgọ́ ṣiṣẹ́. ẹ̀gbọ́n mi bágo yín bá fásitì ju tèmi náà ìwà àgọ́ yín ti tẹ̀. ìwọ tó ń lo zendo èmi ń lo rado dòdòdò ọbàjọ ẹ̀ ń di orúkọ aago wa mọ́wọ́ aago mi ṣiṣẹ́ kí tí ọmọ bọ̀ o. ẹ bá mọ alágo Ronaldo gbogbo aago awáṣì ẹ lè papọ̀ àmọ́ sẹ́kọ̀ǹsì àti mínítì lè ṣe é nìyí. Hmm. wọ́n yàtọ̀ òótọ́ sì ni. wọ́n àgbà alágo ṣiṣẹ́. ẹ wo bí tá a ti bára wa báyìí. Hmm. lórí ìtẹ́gbẹ́ mi bá ṣe èmi náà ṣe hmm. mo fẹ́ kọ́lé mi bíi ti lágbájá sáà mọ̀ bí lágbájá ṣe bẹ̀rẹ̀ ilé ẹ̀ kíkọ́ ó sì lè jẹ́ kó gba ìsọ̀rímẹ́ǹtì náà. wọ́n hmm. gba ìsọ̀rímẹ́ǹtì ò bá dáa àwọn nǹkan tí wọ́n kàn yín ọmọ lọ́mọ lọ́rùn ìpàkà hmm. tó sọ̀rọ̀ di ìgbà téèyàn fẹ́ sí àgbòjẹ̀dì. Hmm. ẹ wo ẹjẹ àti jẹjẹ. sùúrù lọ gbà. sùúrù ni o. orí ò ti fi wórí. ọ̀tọ̀ọ̀tọ̀ la yàn án ọ̀pọ̀lọ́ ẹ̀gbọ́n ọ̀hún bára yín bá ti yá tán àmọ́ sọ. ẹ fẹ́ nájì yín pamọ́. bẹ́ẹ̀ ni. ẹnájì sórí ẹnájì mi. ẹ mọ lò sórí. ẹ dẹ́kun tá nà wọn báyìí. wọn sọ ọ lọ sí bíṣù pé wọn wọn ṣe kàtàkàtà hmm. torí lúlù ń bá wọn níbi ọpọlọ torí wọn ti wá láǹfààní àti fún wa mẹsẹgì wọn ní à hmm. ṣiṣẹ́ ká sì hmm. làágùn ká rí aláìsí owó wa ká ná dáadáa. nọ́ọ̀sì tó sọ fún ọ síkírẹ́tì ah, ìgbésí ayé mi ló túlẹ̀ ọ lọ́wọ́ mọ́lá ah, ọ̀rọ̀ tèmi àti dókítà jọ sọ sóyà kí náà ti sọ fún wọn. Ah, ta ló nà yín báyìí. àwọn sójà ni. ẹ sójà bá ti nà yóò ló mọ ti yẹsùn kó ló jì rẹ rí. wọ́n ti dín kọ́lọ̀ já wá rí wọn pẹ́ ní tí ń sèmi báyìí. ìpínlẹ̀ èmi ẹ̀gbọ́n mi kí ṣe wojú ibojú ibẹ̀ jẹ́rìí olóyè oníkẹ́ bọ́ kọ́ orí kò sí olówó fojú mi jẹ́ jẹ́ ẹ̀gbọ́n mi bàjẹ́. àwọn sójà ló fojú mi jẹ́ ọlọ́ọ̀kan ló bàjẹ́ ah. sójà ló <laughs> fojú mi jẹ́ ọlọ́ọ̀kan ló bàjẹ́. sójà bá sì lọ lẹ́lẹ́ fọ́tí yèsì ló kò rú ẹ̀jẹ̀. nígbà tọ́nà mi tán ni mo tó mọ̀ pé bùlábà. bàlábùrò. ó rí i pé wọn gangan wọn ọmọ tán ti mọ bàlábàrà. wọn ṣe bàlábàrà. Ah, hospital gan gbà tán fẹ́ bèrè pé kí ni mo fẹ́ jẹ ó ní ìṣèfọ̀ gàrí. ìṣèfọ̀ ẹ̀bà ìṣèkọ̀ sẹ́fọ̀. ẹni tí ìyá bá bà ó máa ń jọ ẹ̀bà. bẹ́ẹ̀ni bàbá kan ṣe wà tá a ti máa jọ. ṣé mo rẹ́rù jẹ ẹ̀bà. ẹnu yín ló wú tètè. kàdúpẹ́ lọ́wọ́ lọ. tí wọn kẹ́ gbogbo yín ẹgbẹ́ wọn ó ti paralyze. Ah! Ah! ẹ jẹ́ àṣẹ sùúrù hmm. ṣe rí gbogbo nǹkan téèyàn bá fi rò kó jọ ah! kò ní dalẹ̀. Hmm nígbà téèyàn bá ṣe bẹ̀rẹ̀ tó bá dùn tó bá di lọ́wọ́ alẹ́ báyìí yóò túká mọ́yàn lọ́wọ́. Hmm. ẹ já ṣe sùúrù ẹ jẹ́ àtẹ̀pamọ́sẹ́. Hmm. iṣẹ́ ni wọ́n yẹn bá ṣiṣẹ́. iṣẹ́ lóògùn ṣẹ́. ẹ bá iṣẹ́ lóògùn ṣẹ́ èèyàn lè máa ṣe kọ́lọ̀ mọ́ ti dà lò hmm. tẹ́lẹ̀dùn àbáṣetán tí ó bá dáyàn lóhùn báyìí yóò dàbí idán ni ọ̀nà tí ẹ̀dá ń lò kí ayé akéwì lójú ẹ̀yìn ẹ̀gbọ́n mi méjèèjì. ọlọ́mọ ìjà mẹ́ta wàràwàrà. àmín alábàjá alájà wà láwàá. àti òsì ẹkún wọn lò ògì. mi ò cry ẹfẹ náà jì yín pamọ́ tára yín bá ti yá mi kó má jẹ ẹfẹ náà jì pamọ́ tẹ́lẹ̀ bù ní àbí ẹlẹ́ oh my gosh. kí ni ìṣẹ̀lẹ̀. Ah! ẹgbẹ̀lẹ̀ wọ́n wọ̀n wọ́n kọ́. ní sùúrù wọn náà mọ̀ fún wọn lómi o wọn náà mọ̀ fún wọn lómi ẹ̀ka ọ̀dà kò sí wọ́ọ̀lẹ̀ bára yín bá ti yá yá mo bá ṣe yín ah ẹ mọ sẹrù rẹ ah ẹ mọ sẹrù rẹ ẹ̀gbọ́n mi ah, ah ẹ̀gbọ́n mi ah, ah mo sọ mo sọ ẹ kò sì kí ní sọjọ bá ná ẹyẹ ẹ dúró ẹ ah, ẹ̀gbọ́n mi bẹ̀rẹ̀ dájú bẹ̀rẹ̀ dájú bẹ̀rẹ̀ dájú bẹ̀rẹ̀ dájú ah bẹ̀rẹ̀ dájú. rẹ̀ ìbẹ̀rẹ̀ àdéhùn. ọlọ́run má jẹun kúkú sàrà G-Black ni ó wà G-Black ni lóníkàwò yìí ká fi kọ́gbọ́n nílé lóko àti odi alọ́ba fresh ló ń ké tán-tán. ó ń ṣe ó ń ṣe yàrá.